ẹ gbọ́ ẹ gbọ́ ẹ nítorí mo ṣòwàlè wọ́n náṣẹ́wó ni mí nítorí mo ṣàrìsò wọ́n láṣẹ́wó ni mí. tí n bá kojú tí n bá kété tí n bá múra tí n bá jáde lọ ṣàṣẹ́wó ni mí. ṣàṣẹ́wó ni mí ẹ má tàn mí nà. ẹ̀gbọ́n ṣaṣẹ́wó ni mí paraku o. bí àsìkò <laughs> ṣaṣẹ́wó ni mí. iṣẹ́ níṣẹ́ ń jẹ́ mi. ṣaṣẹ́wó ni mí. ṣaṣẹ́wó ni mí. ṣaṣẹ́wó ni mí paraku o. bọ́ ṣe ń gbé wọlé wọ́n gbé jáde dúdú gbé pupa gbé àyẹ̀rẹ́ gbé àfi gbé oníṣàṣẹ ó ní mi <laughs> aristo <laughs> olówó ló bá ṣe kò bó ló ṣìṣe pọ̀ ìṣẹ́jú àyà olówó ti gbé short time wọ́n ti gbé pt wọ́n ti gbé ó tún ní ṣàṣẹ ó ní mi òun nìkan ni wọ́n ti gbé. ìbẹ̀jà ìbẹ̀bẹ̀sọ ìbẹ̀bẹ̀sọ ìbẹ̀bẹ̀jà ìbẹ̀bẹ̀jà ìbẹ̀bẹ̀sọ ìbẹ̀bẹ̀sọ ìbẹ̀bẹ̀jà. ẹ ló ọkọ mi <laughs> ẹ kú jọ mẹ́ta ẹ kú iṣẹ́ ah, àwa náà máa ń gbádùn ní ààyè o à ń gbádùn. Ah. o ṣe yọ̀dà fún ọ sọ wá rí bọ́ bàbá ń sẹ́ndì rẹ̀ wájú òní wàhálà tó ìtọ́ máa ṣe bẹ́ẹ̀ ni tí n bá ti débẹ̀ báyìí wọ́n máa béèrè kóòdù oríṣiríṣi lọ́ọ̀ mi ni ó sì lójú ìtì mọ̀ mọ̀. ó ṣe bá a ṣe báwọn ọrọrùn báwọn ọdà báwọn àmọ́ mo wá fẹ́ ṣàlàyé nǹkan kan fún ọ lérí ọ̀rọ̀ ti ilẹ̀ tá a ṣe má jẹ́ àjẹ́ ó dúró lórí foundation o kọ̀ọ̀rọ̀ a máa bá sẹ́ndì owó díẹ̀díẹ̀ kí n máa fi yanjú èèyàn náà. Uh-huh ọlọ́run ọba ṣàánú rẹ ọ̀sẹ̀ ọ̀rọ̀ àánú gbà. wo sọ wá rí tọrẹ ní ìlú èbó gbogbo nǹkan lẹ máa rò fún ìyàwó yín kì í ṣe pé kọ́ wá gbọ́ pé o ti yanjú ilẹ̀ kan o bó ṣe ń wo yóò ti máa ṣe nǹkan fún àyà rẹ̀ kò ní jẹ́ o lè má jẹ́ wọ ọmọ kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa jó bí ọgbọ́ a máa ní téèyàn ó ti rọra ṣe pamọ́ náà. o ṣe o ṣe ọkọ mi o ṣe mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ o ṣeun o ìwọ náà jẹun ọmọ ọkàn rí ọba lè ọ̀rà ọ pẹ́ pẹ́ fún mi o ṣe mo dúpẹ́ o ṣeun ó dàbọ̀ ẹ bẹ́ẹ̀ tí ẹ rí ẹ bá mi sọ fọlọ́kọ pé kó bánú sọ. ìyá àtúnjí wọn bọ ọyọ kó tó yọ fúnra mi ìwúrí láti kọ́ mi èyàn rèlú èbò owó tọmọ rẹ sẹ́ǹdì ní ọ̀sẹ̀ tó kọjá ngbà mo kó dọ́là dọ́hùn tí a bá pín síìsì rẹ̀ ọ̀tọ̀ ní tí a kó lè lọ kò tó nǹkan sórí gbà tó mú ìtọ́ mú wáyì tí mo gbé débẹ̀ lọ́sàn-án yìí tí a gbowó lé lọ́mọ ní ẹgbà mi ẹgbà mi owó lẹ túlẹ̀ báyìí ọkọ̀ fóta owó ìtọ́gbéránṣẹ́ ìpọ́ o ọ̀pọ̀ o ó dáa kéèyàn òbí mọ̀ tó dáa kọ́mi èèyàn tún á yege kó tún á rè lu òyìnbó kó tún máa fowó ránṣẹ́ nígbà mo á mo ní tó ẹnìkan jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ o mo bá ní kí n mú ìwà fún ọ twenty thousand fira ń jẹ́ ní ọkọ mi kékeré ẹ mo sì ń mo ń tò mo yanjú àwọn nǹkan kan bá tún yanjú ẹ̀ tán òun tí n bá tún rí mo yọjú sí ọbọdún sọ̀tún la. nítorí mo ti rí ilé ìgbé twenty àbí twenty thousand owó náà pọ̀ bẹ́ẹ̀ tó yẹn ni. dọ́là tó kó ránṣẹ́ ńgbà mo débi ń ti sẹ́ wọ́n ṣe ọwọ́ àga ọ̀gá ju ìtí mo ṣẹ́ lọ́sẹ̀ tó kọjá lọ ó ti léwó sí i ó ti ga sí ah. ah. ah! i. ọjàre ọkọ mi tó mo dúpẹ́ mo dúpẹ́ o làǹṣà kèrè ọba àrà àjẹpẹ́ lọ́ọ́ jẹ́ òní mọ̀ nira torí mò ń sọ fún mo ní wọ́n lọ ń tọ́jú mi mo lé ìwọ̀n lọ́dọ̀ mi mo ní kí n tó pọ̀ pé nǹkan ṣe dààmú ló ti dé. ọmọ kan ṣoṣo láìpẹ́ méjì. àbúrò mi tí ẹ bá pé méjì bá jayé irun ni màá ti jẹ ayé níjẹkújẹ jù ẹyọ kan ni mo sì ń jẹ ayé ní bàbá àbáyọ màá ti jẹ ayé bàjẹ́. ìgbádùn nífẹ̀ẹ́ ni tó wà níbí. bẹ́ẹ̀ ni. àbẹ́rẹ́ gbọ́n mi bẹ́ẹ̀ ṣe ń gbádùn kí ni values. kádúró eléyìí wá fún mi. mo tó ní bọ́ bá dọ̀tún láti bá yanjú ìtì yanjú tó bá tún ṣe é ṣe ní tó yanjú sí ọ ṣùgbọ́n kọ́ sáà ẹ̀kọ́ fèyí ríra ń jẹ́ lé náà. délé mo ní ẹsẹ̀ fún mi mo ní èyí rí owó tó ti ga sí i. ẹ bá mi sọ fọlọ́kọ̀ ọ̀la ẹ mọ̀ mi fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ nítorí kò yé mi mo gbé gbé gbé gbé bí bá sùn gan pàtó rògbògbògbògbògbò èmi gan fúnra mi fẹ́ẹ́ lè sọ wípé ẹjọ́ kí ni kí ni kókó ayé tí mo wà yìí. Ah, ah. kí ló dé màá mi. jọ ìwọ fúnra rẹ gbéra ẹ sípò mi bí mo ṣe wà yìí ṣé kò yẹ kí n máa ti jẹ ọmọ ni. ẹ wo màá mi ẹ máa jẹ ọmọ tí n bá níṣẹ́ dání màá tọ́jú yín ẹ máa jẹun ọmọ. láago mélòó ni mo fẹ́ jẹun ọmọ láago mélòó nígbà tí ewu ti kún gbogbo orí ni mo fẹ́ jẹun ọmọ tẹ́tọ́ yìí gọ́lọ́tọ̀ gọ́lọ́tọ̀ táwọn ọkùnrin yẹn ò tiẹ̀ bí mi inú bíi tiẹ̀ tó jóbìnrin ìwọ tó jóbìnrin ò rí kan ṣe kan débi tó fẹ́ bọ́ mi ìwọ. Ah. ẹ wo máa mi ẹ̀wọ̀ ẹ ṣàkóso mọ̀ pé mò ń wáṣẹ́ mi ì ríṣẹ́ mo gbìyànjú gbìyànjú mi ì ríṣẹ́ ẹ̀wọ̀ iṣẹ́ kan ni mo fẹ́ lọ wò mo ní kí wọ́n bá yín kẹ́ fún mi ní owó ọ̀kadà èmi ò ní pẹ́rẹ́ pẹ́rẹ́ kò sóṣì lọ́rọ̀ tèmi mi ò ní ọ́. ẹ wo ìyá Bọ́lá ẹ wá fún mi lówó ẹ jẹ́ ń lọ. Ah, ẹ jọ wọn ní tọkẹtẹ bá dàgbà tọ ọmọ ọmọ ẹ ló mú ṣé mi ò gbọ́dọ̀ mọ mú tiyín ni ó wá sọ fún mi pé kébì mọ owó wa owó owó owó owó ọ̀kadà ó fẹ́ lọ fẹsẹ̀ rin. ẹ wò mọ́ni kò dáa o kò dáa o kò dáa o. kò dáa ah. èyí tí ì mọ nǹkan kan ó jẹ́ kórìí ẹ̀ sọ́nà kó lọ Ah, àǹtí mi ọkọ mi ìyá mi lójú pé o ṣe mi o. báwo lára. Ah, ó tún yàtọ̀ òkú ìtọ́jú mi o ò ní dààmú o ah, ọpẹ́lọpẹ́ rẹ lára mi hmm, o ṣe mo dúpẹ́. ṣáraṣà àti mú kú dáadáa. tó adúpẹ́ o ó ti yàtọ̀ kí ló ṣe wo àti bọ́lá mo pàdé ẹ̀ lẹ́nu ọ̀dà ló bínú fún agbá mo ti ẹ̀ pé pọ̀ dáa lóhùn. ewé máa fọ̀rọ̀ ti ẹ̀yẹ sílẹ̀ o ewu o hmm, fẹ́ yẹ jájọ máa bá tiẹ̀ lọ ẹ pẹ̀lẹ́ ṣára yín ṣáà ti mú. ó ti yàtọ̀ ó ti yàtọ̀ dáadáa ó ti yàtọ̀ ó ti yàtọ̀ o ò ní dààmú o ọlọ́run ní jẹ́ ọmọ nira o ọpẹ́lọpẹ́ rẹ ọba wa tó tọ́jú mi ń yè wá fẹ́ kọ́ ọ lọ mọ́ hmm. torí èmi nìkan ni ó kù. Ah, ah. àǹtí mi ìyẹn náà lè máa fi wò ó lè máa ṣètò sọ fún bọ́ọ̀sù kó máa bọ̀ lé kó wá dá lé iṣẹ́ sílẹ̀ bí báyìí ẹ̀yin nìkan kí làbúrò bímọ ẹyọ kan kó lọ takú síbi tó wà kó fẹ̀yìn nìkan sílẹ̀ ń bí ó bímọ ó níyàwó hmm. ah, bí òun ò bá tiẹ̀ lè tọ́jú yín tọ́mọ ọmọ bá wà lọ́dọ̀ yín ó yàtọ̀ sí kẹ́dá nìkan wà lẹ́yìn nìkan ṣó ah, ọlọ́mọdé ara burú ẹ́ o dẹ̀ jókòó sọ́hùn ẹ tètè sọ fún kó máa bọ̀ ariwo tẹ́ máa máa pa fún nìyẹn máa bọ̀ nlé máa bọ̀ nlé kó wa mójútó yín ẹ̀yin nìkan lẹ wà nlé. ó dèrè ah. ṣé kúkú ń ṣe tí ń ṣe ìmọ̀ agbára rẹ̀ máa kan lọ́dọ̀ rẹ̀ ní eh. tó sẹ́ndì sí mi ẹ eh. kúkú ń ẹ̀ ṣùgbọ́n ti mi mójútó yìí kó tiẹ̀ wá mi. gangan ni kó wa mójútó yín mhm. ẹ fọ̀rọ̀ owó ààyè ìtọ́jú kọ́mọ dúró tì yẹ ọ̀tọ̀ ni ayéwọ́yé irú wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ẹ̀gbọ́n mi ayéwọ́yé tó jẹ́ wípé bó ṣe wà lọ́hùn yẹn bí ìyá àbí bàbá wọn bá kú wọn ò ní yọjú o ọlọ́run ò ní ṣe tìyín bẹ́ẹ̀. àmín wọn ò ní yọjú máa fowó ránṣẹ́ ni wọn á ní kọ́ lọ sí wọn ah. ṣé tẹ bá dàgbà dàgbà tẹ dògbò ń sìn ṣé kó jókòó sọ̀hún ni ta ló fẹ́ bu yẹ̀pẹ̀ sí lójú ah. ọlọ́run má jẹ́ àríru ẹ̀ ọlọ́run ṣàánú má jẹ́ àríru ẹ̀ eh. wọ́n fowó ránṣẹ́ pé kí wọ́n sì kú bàbá àti. ọ̀ọ́ ọ̀ọ́ mi ò lè wálé iṣẹ́ mi ò jẹ́ kí n lè wálé ẹgbẹ́ ah! bẹ́ẹ̀ ni ọmọ bú ni ebi sọmọ ah! lọ́mọ jẹ rírú ẹ̀. ọlọ́run ní ṣe ti yín bẹ́ẹ̀. àmì o àmì o. ẹwù ẹ máa bọ ẹ máa bọ jùlẹ. Ah! ìyá rẹ̀ ó kú bàbá rẹ̀ ó kú bàbá rẹ̀ ó ṣe ọkùnrin rẹ̀ burú. láì mọ iye ta ẹ bá mi sọ fólókó. Ah. ọgọ́ mi. ẹ lẹ́wà ní ọgọ́ mi. ọgọ́ sọ àwọn ọmọ mi. dáadáa ló dé. adùpẹ̀ fọlọ ọkọ mi. bọ̀ kí ló ń tẹ̀ wọlé mo ní kí n máa bọ̀ lókè náà. ẹyin tó ṣẹlẹ̀ ni pé bí dáadáa bá ti gbé mi dé lọ́jà mi lẹ̀ ní àyìn ó ní kí n wọlé kí n jókòó ṣùgbọ́n mo bá ń wo gba àyíká pé ah, ibi tí n ò dé rí kó lu ọmọ rẹ̀ so mi gbé ni mo yà fi dúró mi báyìí ní ọkọ mi ẹ bí mo tẹ̀ ṣe ń rojú yín mo rí pé ẹ wà dáadáa tó iṣẹ́ lójú yín ń dán ẹ̀kọ́ ń glóṣà kí láṣẹ rẹ̀ wá yín. ọlá rẹ náà ni ìwọ ló jẹ mọ gílé o. Ah, olùwà <laughs> ṣe o ẹlẹba ní ọkọ mi ẹ jẹ ká wọlé jẹ ká ẹ máa gbọ́ láti dẹ̀ta tó ti dé n ò rí ọ ah, àfìgbà tí wọ́n dé lójijì tí wọ́n ní oníkìwọ́ máa gbé ń bọ̀ ní àyìn àkílódé <laughs> ah, tó máa bọ̀ nílé. màámi ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín ṣe rí mo kọ̀ wò mo ṣe ń bọ̀ direct kí n máa bọ̀ ní hòtẹ́ẹ̀lì ah ilé ayé léwu bí o ṣe ń bọ̀ láti lóyìnbó yẹn èèyàn gbọ́dọ̀ máa lọ sílé direct àmẹ́ni tó ń ṣọ̀yàn bọ̀ṣẹ́ rí hotel tàwa security wà ń bẹ̀ ìdí nìyẹn tí mo fara sí bí mo dẹ̀ ń gbádùn mo wà ókè ṣe o dáná sàn so ẹ má wọrí tí n bá ti lo bíjọ́ bíi mélòó kan màá wá sílé ẹ ti gbọ́. ìyàwó rẹ àti ọmọ ń bo làwọn wà. àwọn wà ń bẹ àwọn ṣì wà lọ́hùn ẹ má wọrí very soon lẹ máa rí àwọn ọmọ ọmọ yín <laughs> in fact àwọn kan ti mí sí grandma o grandma náà má pariwo ní ọkọ mi ọ̀wá jẹ́ kí wọ́n síra gbé ń padà lọlé kí rè bọ́ gbé ọ̀kà wá kí n rò fọ́ sí i kó kó tiẹ̀ kọ́kọ́ jẹ́ńjẹ́ tíá tíá ní. màámi ẹ tí ì fi àwọn àwàdà yín sílẹ̀ ẹ má wọrí màá jó yín bó ṣe rí ní ui nine tí mo wà yìí ẹ wọ́n ṣe mí dáadáa service wọn wà very very comfortable kò yẹ yín ń paná ń fún mi problem oúnjẹ wọn dẹ̀ wà okay so tí má ti lò bí ọjọ́ bíi mélòó kan as a matter of fact ẹ̀yin gan ibi lè máa sùn lé ní ẹ̀ nílọ. èmi kọ́ èmi kọ́ wò ní àgàn tí gbogbo ẹ̀ ń ṣe bí ṣe ń ṣe yìí èmi ò ní àgàn. èmi lọ́bì nígbà ibi lè máa sùn ẹja lọ jàre ẹ̀ ní lọ́bì nígbà ẹ máa sùn ẹja lọ. èmi ò lè yẹ. ṣọbọlọ ṣọbọlọ ìdùnnú olóko ni. bọ́ sún ẹkùn. ẹ bá mi sọ fọlọ́kọ̀ kókóra rẹ̀ níjànú. tọ́ọ̀ ẹ bá mi sọ fọlọ́kọ pé kó bánú sọ. ṣé ẹ mọ ẹni tó jókòó yìí. ó ti wà bá. ẹni tí a ti bá ti wà ní England ọjọ́ ẹni máa ń dé sí. ó máa ń tẹ́kí àmì gan-an. ó láwọn ọmọ lọ́wọ́ gan bó ṣe wọ́n pè mí láìka bẹ́ẹ̀ tó máa ah, ẹkùn. dídán. I trust you. <laughs> máa rẹ̀ mí gan máa ṣí ẹ léṣe ní nàìjà tó give boss respect. Hmm. you are most welcome. ló ń bọ̀ ẹ̀yin every field is one of us you understand. sit down hundred belele ẹ fi ṣayẹ fáwọn tó wà ń lẹ. ilẹ̀ gbèsè lọ́dọ́là ṣááyé. ó kéré gan. àbáyọ too much. Okay, kéré. kó ṣàyẹ̀wò ló yẹ kó mọ̀ ó ta ọlọ. Ah, hmm, ah, ah. tíṣú bá ta lóko ìdùnnú olóko ni tàgbàdo bá yọ ṣọbọlọ ṣọbọlọ ìdùnnú olóko ni. ẹ bá mi sọ fólókò kókóra rẹ̀ níjànú. ẹ bá mi sọ fólókò pé kó bá nu sọ kó bá nu sọ má bẹ nìyẹn sọ bá sọ má bẹ nìyẹn sọ ooo ohun tó ń dùn ẹ nínú ohun tó ń gbé ẹ nínú bá ló sọ má bẹ nìyẹn sọ. <laughs> yára láti gbàmọ̀ràn lọ́ra láti lùmọ̀ràn. wọ́n pé jẹ́ni bọ́ fún ilé ọ̀fìlẹ̀ jẹ́rọ̀ mi ilé kọ̀ọ̀kan ibi mẹ́ nínú ìmọ̀ràn fresh market ọjà ẹ̀ta ló flọ. a ò mọyì tínú o ẹni bí ń bẹ nínú ènìyàn ìkà ń bẹ nínú <laughs> ènìyàn o alágbá dákun délẹ̀ a ò mọyì tínú o ojú lásán la rí kò sẹ́ni tó mọ̀nú o alágbá dákun délẹ̀ a ò mọyì tínú o ènìyàn ò sí mọ́ ènìyàn kárẹ́ ní bá rìn ló jẹ́ wo. mo um, bó ṣe ń wọlé báyìí bẹ́ẹ̀ ló bóde n ò rí láti gbà náà ǹjọ́ jẹ́mọ̀kẹ́ dídé tó dé báyìí kò mú nǹkan kan mọ̀ ọkàn wọlé lága kò gbẹ́rù kankan kalẹ̀. ẹ ó lè má gbèrú ẹ mọ̀ pé wọ́n bá ti kó gbogbo ẹrù wọn wọ́n máa kó sójú kan ni wọ́n máa ṣẹ̀ṣẹ̀ lọ wọ́n máa ṣẹ̀ṣẹ̀ lọ sí airport lọ gbẹ́rù ní. bẹ́ẹ̀ni wọ́n páàkì mọ́tò wọ́n sì máa jẹ́rù lẹ́nu ọkọ̀. ẹ̀gbọ́n mi nígbà tí òun ṣe mọ́tò ló gbé wá láti ìlú òyìnbó ẹ́ ó ṣẹ̀ṣẹ̀ máa lọ fi mọ́tò kó ní ọ̀hún ní àgbà mọ́tò àgbà bóyá nítorí pé kò tí ì ní fóònù ni ò jẹ́ kẹ́ ti pè yín pé ibi tóun bá ó máa ṣẹ̀ lọ síbi airport wa lọ kó gbogbo ẹrù ẹ̀ á kó wọn sójú kan àbáwọ̀ ló ṣe máa bọ̀ tó máa ṣọ́wọ́ kò lè ṣọwọ́ ẹrù ẹrù máa pọ̀ wọ́n dẹ̀ máa kó jọ sójú kan wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa lọ gbà díẹ̀ díẹ̀ díẹ̀. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbò tí a lọ tó ti dé tó yọjú báyìí tó ti bóde kè wọlé wá. ẹ ẹ o máa wá kálẹ̀ mọ̀ pé kò tí ì lè laago ti bí lọ́wọ́ òun ni kí ló fẹ́ ṣe kò sí nǹkan kan tó máa mú lọ gba gbogbo ẹrù gbogbo ẹrù gbogbo ẹrù pátá. ó sì ní ìwà tó ìdáni. tani ẹ gbé ó má yóò ti rí aago kan fi pè é. hello hello ma. ẹ dákun ta mọ̀ ń bá sọ̀rọ̀ o. ìyàwó bọ̀sùn ló ń sọ̀rọ̀ mà. àyà mi kú jẹ́ mẹ́ta o gbogbo ọ̀dọ́ yín ń kọ́ lọ́hùn. ẹ ẹ ẹ jọ mà mi ò mọ bọ́kọ mi ṣe rìn ni mo ò rí mo dẹ̀ wọnú lé mo wá passport ẹ̀ mi ò rí mi ì mọ bó ṣe rìn ni mo ní bẹ́ẹ̀ yóò sọ fún yín bó ṣe rìn mà. abẹ́ gbà mí mọ́ ìdáyà so ti gbọ́ májàyà ọkọ rẹ tí ó wà lọ́dọ̀ wa ní àyìn ó wà ní ẹ̀sọ́ ti gbọ́ ó wà lọ́dọ̀ wa ní. ẹ ọ̀dọ̀ yìí kẹ̀. àlọ́ wà lọ́dọ̀ wa ní. kò tó gbére fún mi kó tó kù ní England ma. ẹ bẹ́ẹ̀ wá gbà mí ọ̀rọ̀ yẹn ní kọ́dá gbére fún ọ ọ sáré wálé wéré ni. ó ó kì í bá mi gbé fóònù fún ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. àkọsí ń bímọ wa. mo mo jáde mo lọ ọ̀dọ̀ àbúrò mi ni kò sí níbi mo wà tí n bá délé ń ó ń ó ń ó pé kó pé ọ tí ayún rẹ̀ bá wá yún ọ só o ti gbọ́ ìwọ náà lè tẹkọ̀ létí kó o máa bọ̀ ní ọ̀dọ̀ wa ní àhìn bọ́ bá sì ń bọ̀ mọ́dà wá o bá nǹkan ọmọ mi náà lọ <laughs> wọ́n mọ̀ retí yín só ti gbọ́. ẹjọ́ ọmọ ẹni kò pè mí ẹjọ́ ẹjọ́ ọmọ ẹni kò pè mí yóò pè ọ́ yóò pè ọ́ ẹ bọ́ bá ti fẹ́ wá dàpọ̀ kí o gbọ́ ọmọ mi lọ́ o ayùn wọn yùn mí gan mo bí òun gan mo ní kí lóde tó ń bọ̀ tó kó ọmọ lọ ní ọkọ mi ó ṣe. ó dá mo ti gbọ́ mo ti gbọ́ yín mọ̀ ṣe dàbọ̀ mọ̀. ó ṣeun o <laughs> ó ṣeun. ìyàwó ẹ̀ ìyàwó rẹ ni. nígbà tí sọ̀rọ̀ mo ti gbọ́ bẹ́ẹ̀. o ti gbọ́ ìyàwó rẹ ni ah, ah. <laughs> àwọn aráàlú èèmọ̀. wọ́n lóun kò dágbére. ó ní ọ̀dàgbére fóun. ń gbọ́ tẹ̀ ń sọ kò dágbére. ọ̀dàgbére fóun. kò ṣe nǹkan kan ọmọ tí wá ti débí. ń gbòòrí pọkọ òun òun rọkọ òun mm. kóun náà máa bọ̀ kó káwọn ọmọ wa kán máa bọ̀ ń bí ah, kọ́fì ló nílùú lẹ̀ kán wá lù bàbá tí wọ́n ń bí. kọ́ máa kún ọ̀bọ̀ ó tó gẹ́ ọ̀gbọ́n alùpàtẹ́ ìdarí ó tó gẹ́ mo tiẹ̀ ń jíbò fojú kan nǹkan mi ọkàn mi sì balẹ̀. ọkàn máa balẹ̀ ah. ẹ̀yin náà rí pé ṣẹlẹ̀ máa rí rùmùrùmù kó bá yọ kó bá mi tó bí jọ́ mélòó kan sí ẹ máa bù sára sí. tó o pẹ́. mo sọ fún yín. àwọn ọmọ mi ń kọ́ gbogbo. àwọn ọmọ yín wọ́n mà ti di sí bí àfúyẹ̀ àánú má dàrú o ìgbà tó bá wù ọ́ náà wọlé wá o èmi à máa lọ ọdún kan èmi à máa lọ oṣù mẹ́ta àwọn mẹ́ta péré mà ló máa wà nù ilé pẹ̀lú mi tí wọn ò kí lọ báwọn yòókù ṣe ń lọ ṣe ìdáhùn mẹ́rin yòókù àtún lọ bí orí tó ń sàn gírí ìwádìí káàbù lọ. ọ̀wá dá o ah, lọ́mọṣẹ́ aláàánú má dàrú máa máa béèrè máa wá wọn o sì máa bá a sọ̀rọ̀ ẹ máa dúró nílẹ̀ ẹ máa wà láyìíká mi. mo ń bá wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ṣé mo máa bù wọn ládùúrú wọn bọ́ ṣe tó yẹ ṣé máa bù wọn ní ṣòkòtò. bẹ́ẹ̀ ni ó ni ó Mami, ẹ dáhùn mà ń bọ̀ ẹ mọ orísun tí yàn ṣe lórí ẹ pẹ̀lú ìjà rẹ. ojú lásán láàrin kò sẹ́ni tó mọ̀nú aláǹgbá dàkúndélẹ̀ a ò mọyì tínú ro. kí ló ṣẹlẹ̀. mo kàn nídìí chẹ́ńjì kékeré kan mo dàbẹ̀ kẹ́ wọlé kẹ́ bá mi kó sí jáde nsìn. chẹ́ńjì kékeré bí èlò wa ni ẹ bá lè fún mi ní hundred k ó máa make sense. hundred k èló ní jẹ́yìn. hundred thousand na. hundred thousand ló pè lówó kékeré. mami hundred thousand ah. ṣé màtí pẹ́ẹ́ni hundred thousand ní ilé bẹ́ẹ̀ ṣe wà yìí ni. bẹ́ẹ̀ ah, wàá gbà lọ ọmọ ẹ̀. Ah, ẹ bá mi kó mo fẹ́ lọ lò ó nǹkan tí mo tẹ̀ fẹ́ lò fún wa very important gan o ọlọ́run. ẹni tó ṣẹlẹ̀ ni pé. Pe kìí ṣe pé báyà pé à ń ṣiṣẹ́ kó ètí ọ wà nù ilé ọmọ pé àwọn tó sẹ́ndì sí mi tẹ́lẹ̀ náà ni mo rántí pamọ́ òní tí mo ní ní sì ń dín ni kìí ṣe pé àfikún owó ọ̀hún ìsì ìrù ni o kò kí mi ìtòkun mọ́. màámi ẹ má wọrí ṣe rí bí owó yẹn ṣe ń rú yẹn ó máa bẹ̀rẹ̀ sí ní sanra padà. àmì o. ẹ má wọrí ṣe rí by the time tí n bá gba owó yìí tí mo fi clear ẹrù tí mo fi clear tán ọlọ́run bá ń gbọ́ tí n bá ta ẹrù yẹn owó tí màá fi dọ́bù fún yín kì í ṣe kékeré. èmi èfi lé kí ayira má bàa máa yá mi gbogbo gbà kí n má máa lọ gbowó ń bẹ̀ n ó ṣẹ̀ṣẹ̀ máa rè wá kí n síra rè bọ́ gbà jẹ́rìí mú ètí ẹ̀mú kí n síra bọ́ gbà. ah mami má wọrí ẹ̀yin ẹ lọ mú ètí ẹ̀mí wá fi mi èmi á lọ gbà nídìí machine ẹ̀yin má wọrí kí n mú. ẹ mú lé mi lọ́wọ́. kí wọ́n rí ìkílẹ̀ rẹ̀. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. láti láti lò mọ́ra ṣe jàre. inú ire ń bẹ nínú ìmọ̀ràn ibi ẹ dáhùn à. Ah! ń bọ ọkọ mi dákun náà ni mò ń wẹ bí efi tòsí. ẹni bí ń bẹ ah, nínú ń bẹ nínú ènìyàn. ọlọ́gbà dákun délẹ̀ a èyí tí inú rò. ojú lásán la rí sẹ́ni tó mọ̀ nù o ọlọ́ngbà dàkúndélẹ̀ àmọ̀yé tínú o. èmi ni mo fẹ́ jọjà ọjọ́ gbọ́dọ̀ jẹ mí náà. mo boy calm down what's your problem. don don bring that don bring that here. ó mọ etí mo ti ná ẹ̀rù dẹ̀ ṣì wà ń lẹ̀ tí mo fẹ́ ná. No èmi ni mo lówó mi o jọ ń tọrọ lọ́hùn kí princess gbọ́jọ́ àwọn fúnfun lẹ́jọ́ ọjà. that is enough for today àwọn wọn mú kíní báyìí now you are abusing it that's enough. bàdàbírù o bàdàbírù bàdàbírù. kí ló ah, ṣẹlẹ̀ ní sọ́wọ́n bá orí ẹ̀bùrú orí ìbùrú ẹjọ́ ìjọba fún mi kí n jọjà. ládùúgbò òbò dàbí booru ẹni bá fẹ́ jábí tá ń jẹun rú àgọ́ láti gbẹ̀mí ẹ̀ kí ló ṣẹlẹ̀. Ah! ṣé ẹ mọ̀ pé tí ọmọ ìyá méjì bá ń bára wọn sọtọ irú sin báyìí máa ṣẹlẹ̀. trial number one káfàtà olórí àfinimáṣeregun ababẹ gbé fún aláyé ohun tá a gbọ́ yẹn ló gbé wa jáde a lè gbóhùn bẹ́ẹ̀ yẹn gan káà gan dúró níbi tá a dúró níbi tí bàbá wa. so you guys just calm down. Mm-hmm máa lọ ṣe nǹkan tẹ̀ ń ṣe. ẹ bàbá tó a lè tí ó bá ṣe sùn tó sí wa láǹgbà yẹn oníkan tá à ń pọ̀ zu àfẹ́sáré ilé mú bẹ́ẹ̀. láti gbàmọ̀ràn lọ́wọ́ láti gbàmọ̀ràn ọ̀pọ̀ ọlọ́gbà dàgbà take a good look at yourself bí mo ṣe rí tí mo ṣe ní láti lo ìbọn ni mo bẹ́ẹ̀ mi ṣe rí ní ayé òkè àtọ́. mo wá tiẹ̀ wá yọjú mọ́ dákúndélẹ̀ àwọn èyí tí inú ro ojú lásán lárí ó dàpẹ́ ọlọ́run lọ kó o wá kárí. aláǹgbá dàkúndélẹ̀ a ò mọ iye ènìyàn ò sí mọ́ ènìyàn dandan náà kárẹ́ni ló dẹ́ kó. ẹ̀sìn ọba ló já lọ àwọn méjì lọ́wọ́ akéré kárí ń bàbá wa ká má rí ń bàbá wa. kárí ń ṣàdúrà tinútinú ọlọ́run wá jẹ́ kábí. ká má ṣàdúrà orí àwọn ọlọ́run wá kú jẹ́ kárí. ṣùgbẹ́rọ ọkàn ẹlẹ́ṣin àníyàn ẹlẹ́ṣin ló máa jẹ́ kárí ènìyàn ò sí mọ́. mo ti gba náà. ìdẹ́bọ̀ ìdẹ́bọ̀ ìsẹ́dẹ̀ ah, lóòótọ́ ah, ìsẹ́dẹ̀ lóòótọ́ ta ló búlọ́ọ̀gì ìdẹ́bọ̀ létí ta ló búlọ́ọ̀gì ìdẹ́bọ̀ létí ta blog ìdẹ́bọ̀ létí ọlọ́ọ̀bọ̀ máa jẹ mo wí bẹ́ẹ̀ dán mo ní ìjẹ́tẹ̀ mi ò ti bá mi báyìí mo blog ìdẹ́bọ̀ létí. mo ẹ̀ ń jó ara mi ni nà báwo lè ń ṣe báyìí. àlọ́ olóò ti gbaná. mi ì gbaná jà orin tí mò ń gbọ́ ni ah, ọmọ alálùbáríkà kan mò ń gbórin ẹ̀. kí ló ṣẹlẹ̀ gan-an báyìí ntọ́ ẹrù tó lọ́n lọ kó ń bọ yanjú ẹ̀ sí. èwo nu ẹ. tó lọ fẹ́ kó wá tí a fi rówó yìí. mami gbọ́dọ̀ parọ́ fún yín owó yẹn ò ká ò ká rárá. bí ọba kan ò ṣe á le lọ́kọ́ rẹ̀ gbowó sí ebi kìíní ń bẹ lọ́ọ̀rẹ́ kò fi kó tó kò wálé kọ́kọ́ olúwe ọba lẹ̀. mami gbogbo òka gbogbo mo ti ná òka. gbogbo kí ló ti ná gbogbo owó tó wà ń bẹ ló ti ná. mami kí lè ń sọ yìí àwọn tó ń gbé ẹrù yẹn bọ̀ wá fún mi wọ́n sọ fún mi pé wàhálà táwọn ṣe lórí omi wọ́n ní ẹrù yẹn bí tó pọ̀ dé pé ó fẹ́ ó fẹ́ wọ́ṣípù lórí omi ni wọ́ṣípù fẹ́ dànù báyìí ni wọ́n ní pé á yọ báyìí bẹ́ẹ̀ ni pé ó fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí á tún wá báyìí bẹ́ẹ̀ ni pé ó fẹ́ lélẹ̀ báyìí wọ́n lá tún lọ dòó. mami ẹ máa bá mi dúpẹ́ wípé kú tọ́nu ni kí ni wàá fi ibì kalẹ̀ sí báyìí báwọn kọ́sítọ̀mù kú tọ́nu ṣe mú mọ́lẹ̀ nìyẹn wọ́n bá sọ wípé ó ní dọ́kúmẹ́ǹtì kan tí mo gbọ́dọ̀ tù filẹ̀ káwọn tó release ẹrù dọ́kúmẹ́ǹtì tí àwọn custom tí wọ́n ní kí n mú wá òun ni mo kó bónú àkáǹtì yín yẹn tẹ fún mi káàdì ẹ̀ òun ni mo fi settle gba àwọn custom kú tọ́nu yẹ́ẹ̀tì náà kò tí ì ká o wọ́n ń sọ fún mi pé kí n ṣe mò ń wá sí mi so bẹ́ẹ̀ ṣe wà ń sẹ́ wọlé kẹjẹ́ ká lọ yanjú nǹkan tó wà ń lẹ̀ gọ́sẹ́rù ìbá dé ah mami tí ẹrù ìbá dé ṣé kí n já yín sí tán kí n já yín tán ṣe rí ngbà tí ẹrù ìbá dé tí mo tà á. Ah! owó tá a máa rí ń bẹ̀ ẹ wò ṣẹrílẹ̀ bó ṣe wò tó yìí máa wó palẹ̀ láti ilẹ̀ máa tún foundation ṣe máa yẹ kó gàba ìdẹ́ pé gbogbo omi tó ń rìn yìí ò ní lè dé bí ìmọ̀ ara máa tún ilé yìí kọ́ lólókè ni omi nìkan nílẹ̀ yìí mọ́ o ṣẹrílẹ̀ ọ̀rà àfẹ́ ilé ọ̀rà àfẹ́ a máa rà àwo àwọn akọ̀mọ́ eléyìí ilé iwájú yìí chọ́ọ̀chì yìí àwo dánù akọ̀mọ́ra wọn ah, owó dé nìyẹn. tòsí ló dé òkú tọ́nu ọ̀dọ̀ wa nítòsí ní ti kútọ́nù. kútọ́nù ló wà lóòótọ́ bọ̀ kí n ṣorí ilẹ̀ ló máa gbà orí omi ló máa gbà débí. o ò bàjẹ́ àtúngbò láwà tó gbowó lọ bó látọ̀ àtúnṣe tá a bá ìrọ́wọ́ yóò tún yóò ṣe é ṣe. Ah, bóyá kẹjẹ ká ká ta ilẹ̀ tí bí yẹn jẹ́ àtà. má jẹ́ àtà má jẹ́ àtà mo sì ní àkọpùrẹ́tìfù bíi méjì tí mo lè bá sọ̀rọ̀ owó jáde eh. níbo ní owó bá ti jáde tá a bá rí ẹrù kó wá pé owó ọ̀pọ̀ ọ̀tán wọ́n yanjú ẹ̀. kọ́tà máa ṣe é sìn ni pé owó ni kẹ́ lọ́ọ́ mú wá ṣọ́rọ̀ mi yẹn sìn sọ́jà kájẹ kọ́fì yẹn lẹ́nu kí lẹ nílé tí mo lè jẹ. àmàlà àti ẹja kíká náà ni mo sì ní àṣepọ̀ mọ́lá. ẹni dànù mo trust yín sọ ìwọlé kẹ́ lọ́ọ́ bá mi gbé yẹn wá yára láti gbà mọ̀ràn lọ́ra láti lò mọ̀ràn. ọ̀pọ̀ aláǹgbá dákun délẹ̀ a ò mọ èyí rú o. ire ń bẹ nínú ìmọ̀ràn ibi ń bẹ nínú ìmọ̀ràn aláǹgbá dàkúndélẹ̀ a ò mọ èyí tínú rú o. ẹni bí ń bẹ nínú ènìyàn ìkà ń bẹ nínú ènìyàn aláǹgbá dàkúndélẹ̀ a ah. ò mọ èyí tínú rú o. ojú lásán la rí i sẹ́ni tó mọ̀nú ọlọ́ngbà dàkúndélẹ̀ a ò mọ̀ yí sínú o. ènìyàn ò sí mọ́ ènìyàn lọ́rẹ́ ní bá rìn ló dẹ́kun o. ẹ̀sìn ọba ló já lọ àwọn méjì ló wà á rí kárí ń bá bá wa ká má rí wa. kárí ló ṣàdúrà tinútinú ọlọ́run ọlẹ́ tí ń jáde lọ sí ọ̀rọ̀ oúnjẹ tí mo bè lọ́wọ́ yín kọ́ tẹ́lẹ̀ yá sóúnjẹ sílé màṣá jẹun ẹ fún mi lókin lọ jẹun. ká má rí ló ṣàdúrà orí àwọn ọlọ́run wa kò jẹ́ kárí. Ah, ah, orí gànfọ̀yìn gànfọ̀yìn ò ń béèrè bí n bá fún ẹ lówó ò ní jáde ṣé mi gan jíròǹjẹ jẹ ni ohun tí máa jẹ mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tà lọ yìí o wá ń sọ̀rọ̀ rúnú lẹ́nu. mami ẹ̀dùn náà mo fẹ́ bèrè kí n kàn lọ́wọ́ yẹn ta ló bí mi. èmi mo bí ẹ. nígbà tí ẹbí mi ṣe fẹ́ kí n lọ máa jalè ni ah, kí ló tẹ̀lé profile tí màá jẹ fún mi ah, ẹ wá owó jáde orí kẹ fún mi lónìí mo fẹ́ mo fẹ́ lówó. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé òní ti jù ni ládùúrú ẹ̀yìn ẹni tí òtún ẹ ti gbéyàwó sábẹ́ oníkálukú ti ń kọ̀ǹtrólù inú ilé ẹ̀ ìwọ wá sọ pé bẹ́ẹ̀ mi ò bá fún ẹ ní owó oúnjẹ owó oúnjẹ tí wọ́n máa jẹ bó ṣe tó yìí ah ọlọ́wọ́n bàbá abirú ayé wo mo wá yìí mo bímọ méje kún ìgbé kan bí òwú jàǹgó ọmọ méje. àmì ẹ má fi lè mọ ọlọ́run jẹrẹ à ó yẹ kí ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni àwọn kan wà dẹ́gbẹ́ everyday báyìí náà ń gbàdúrà sọlọ́run fún mi lọ́mọ fún mi lọ́mọ ọlọ́wọ́ fún ọlọ́mọ ọlọ́wọ́ fún ẹ̀yin méje wọ́n fún yín lọ́mọ méje ẹ wá tó wá complain. màámi ẹ wò ẹ má fọ ọmọ ọwọ́ ọmọ o tẹ bá fọ ọmọ ọwọ́ mọ̀ èwo ni ṣé tí òróró jẹ ọmọ fẹ́yàwó náà tí bá fẹ́yàwó sí ṣé ẹ máa bá méjì ẹ̀yin tẹ́ ẹ ti lè gbé mi nìkan bá tún fẹ́yàwó ẹ máa complain ṣé ẹ máa fẹ́ ẹ máa bọ́yàwó mi nígbà tí ọ̀pẹ́ rẹ̀ tọ́ mi kílẹ̀ bí mi sílẹ̀ ayé fún. Ah, èmi mo bí ẹ sílẹ̀ ayé yémi á mọ̀ wípé bàbá ẹ̀ tó bá aṣọ ọlọ́kọ̀ wá sílẹ̀ ayé yìí mo mọ̀ pé ibi tí mo kọjá àyè mi sí ni èmi mọ̀ pé bẹ́ẹ̀ máa kàn mí ní mi mọ̀ pé ṣe ló máa jẹ́ wàhálà fún mi kí bàbá pàápàá tó kọjá sọ́run ó jẹ́ wá kan lọ ṣèkan ọmọ méje. mi ò ní sàkàkọ́ ṣe é káàbọ̀. kò bọ́ sí o kò bọ́ sí o. ibi iṣẹ́ tó lò tó bọ́ sí. kò bọ́ sí o o ti sú mi o. ṣótọ́ ṣe bẹ́ẹ̀ bú èmi pé mo ní kàbàtà pápátá mo ní kàbàtà kápátá mi ò ríṣẹ́ mi ò ríṣẹ́ ẹni tó wáṣẹ́ lọ́kọ́ mi ò ríṣẹ́ ìlú yìí ò dára rárá ìlú yìí àwọn alábọ̀dé ti pọ̀ ju àwọn alábọ̀dé wọn pọ̀ ń lu ìgbà wọn ló gbàgbọ́dé fún wa o. bí ìlú òṣèlú àtẹ́ni tó ṣoríire ṣoríire nìyẹn. ẹ jẹ́ lọ gbégbá pure water ah. àbí ká máa lọ bá wọn fọṣẹ ní mi ì lè para mi o mi ò lè para mi. bí mo ṣe dàgbà tó kí n máa kiri bí ọ̀tá. Ah, ah, ọlọ́mọ kan pàápàá ó sọ̀jẹ̀mí ọlọ́mọ méje lọ ọmọ àti ìbìbọ̀sùn ọmọ kan ṣoṣo bí ẹgbẹ̀rún ọmọ ni ah, dọ́là ló ń kà nílùú òyìnbó ó ń ṣoríire ó mọ ohun tó ń ṣe fún yẹ pàápàá. ẹ má forí wórí o ẹ má forí wórí ara. ẹ jọ ẹ jẹ́ ń sọ orí mọ́ orí ẹ jẹ́ ń fi orí mi wé orí ibi ire lèmi máa ma forí mi o bí n bá mọ̀ kó àdánwò báyìí ní ní mi tí ì ní kúnlẹ̀ sọlọ́run wípé kó yọ̀ǹda ayé fún mi ah. bó ṣe ẹyọkan lèmi náà bá ti bí bóyá mi kò bá jó lóríire ah. tí mo kó méje jọ tí wọ́n wúlò ikùn ògbé kan rádaràda ròdòròdò ah. ẹ jọ ẹ jọ ẹ jẹ́ kí n rẹ́mi mi ṣe lé ayé. ẹ̀wọ̀ ebi ń pa èmi o. ebi náà ló dé máa pa ẹ òyìnbó tún sọ fún mi pé ebi ń pa ẹ èmi gangan ebi ń pa mi mo ti ẹ̀ lẹ́jọ́ tí mo bá yín rò ẹ̀yin oníranú. mami ẹ lọ ni. ẹ jọ ẹ bára yín. mami ẹ fi wá sílẹ̀ ẹ lọ àbí ẹ lọ àbí tó bá sọ pé ọmọ ń jalè irú yìí lẹ́ẹ̀kọ́ ọmọ lólè irú yìí lẹ́ẹ̀kọ́ ọmọ lólè ẹ̀kọ́ ọmọ ń jalè èyí jẹ́ ìtọ́jú ọmọ bọ́lá ọmọ ṣe ní jalè àbúrò ọ̀rọ̀ ti mọ ìtọ́kọ̀ wọn sí níṣó nílé ẹ mọ̀ bẹ́ẹ̀ níṣó máa ní jẹun a máa jẹun ọ̀tọ́jú ọmọ tọ̀tí kan sílé ayé. ẹ bá mi sọ fọlọ́kọ̀ pé kó bá nù sọ kó bá nù sọ má bẹ nìyẹn sọ bá nù sọ má bẹ nìyẹn sọ ooo ohun tó ń dùn ẹ́ nínú ohun tó ń bẹ nínú bá sọ má bẹnìyàn sọ. kí ni problem ẹ ṣó fẹ́ ṣe mí léṣe ni kí ni problem ẹ are you telling me pé òun deserve answer ni ṣó deserve answer ni answer tó lè fún mi nǹkan tó gbé ẹdẹ lu yìí answer tó lè fún mi bó ṣe fẹ́ ṣe ayé ẹ bọ́tún kí ló gbé ẹ wá sílùú yìí gan pàápàá i don't understand for the past six months tó ti wà bíbáyì o mú wọn kọ́bọ̀ wọlé rí pé owó tó mú wọlé rẹ̀ the few money I brought mo ti kó gbogbo ẹ̀ fún ẹ wà máa ní pé mu wá mu I sold as much as selling my wedding band and I still don't understand why you are here. listen what's wrong with you kí ló ṣe why why why why why don't yell at me why ó dẹ̀ ń pariwo ń pariwo ń pariwo ń pariwo èkìrí kàkiri kàkiri mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó wá bọ́ sí ti rúùmù bíi instead of you kò fún mi ní answer ó wá ń bá mi sọ rọ́bìṣì bíi ẹ o de pariwo pariwo listen now mi ò fẹ́ dá ẹ lóhùn nígbà tó fi mú ọ náà tó lè dá mi lóhùn ọ̀rọ̀ tó lè bí ẹ then oh oh need answer. Bosu, I'm sorry if you think I yelled at you. Please, I'm very very sorry, but I don't understand you anymore. Me ò mọ̀ you are not the person I used to know. I don't know what's up with you. I'm going nuts. Talk to me, talk to me. Bó ṣe rí kan lélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bosu ò dé ṣàánú me. I went as far as telling my wedding band. Okay. You keep collecting money from me and you don't bring in any dime. Owó lẹ́yìn máa tó expire. The kids will stop going to school. Is this the life you want? It's okay. It's okay, baby. What's wrong with you? Fake you gbọ́n ara nílé máa gbọ́n bọ́dá ń sọ ni. Ewu bá mi sọ̀rọ̀. Okay, it's okay, it's okay. Look at me. Okay. Iṣẹ́ tí mo ṣe Baby, ìlú. Ibi to wá sí ìgbàgbé lórí. Mo ṣe òun fẹ́ kí n máa wá ìlú náà do this kind of job. Yeah. So you can walk. I can. You can do it. You're a man. You're supposed to fend for your family. Go out there. Do taxi driver. Do anything. Just bring in money to this house. <laughs> Eh? èso ni wọ́n mi ń ta èso yẹn dẹ̀ ni wọ́n fi rán ẹ lọ sí school tóbi pọ́n fi rán ẹ lọ sí lóyìnbó mo ní um, ọ̀rọ̀ láti sọ lórí ẹ̀ ìwọ ò ṣe try kó wá owó owó tó kù nínú àkáǹtì yẹn kó o kó jọ kó wá fi ra èso like ọsàn mango apple apple yeah yes so kó bẹ̀rẹ̀ sí ní ìtura. yóò fún kébì máa hawk àbí àbò fẹ́ ṣí factory fún mi kí n máa produce èso kí n máa hawk degree holder msc msc. that means you are a lazy woman. oh no you don't. be you don't. you no work hard on me. But yára láti gbà ah. mọ̀ràn lọ́ra láti lò mọ̀ràn. ọmọ ah. alágbá dàkún délẹ̀ a ò mọ èyí tí inú ro. ire ń bẹ nínú ah. ìmọ̀ràn ibi ń bẹ nínú ìmọ̀ràn. ọmọ alágbá dàkún délẹ̀ a ò mọ èyí tí inú ro. ẹni bí ń bẹ nínú ènìyàn ìkà ń bẹ nínú ènìyàn. ọmọ alágbá dákun délẹ̀ a ò mọ èyí tínú ro ojú lásán láàrin kò sẹ́ni tó mọ̀ nú o aláǹgbá dákun délẹ̀ a ò mọ èyí tínú ro. tó bá dọ̀rọ̀ ló jẹ́ ń sìn ọ̀kẹ́ fún wa lówó ẹ máa ṣakọ ẹ máa dẹmọ sí wa ẹ ní dáhùn lóhùn máa ń mi oya ìyá bọ́lá ìyá bọ́lá máa mi máa mi. Ìyá Bọ́lá. Màámi. Màámi o. Eh? Poison. Bàbá mi tún jí. Bàbá mi tún jí. Kí ló dé kí ló fa ni? Ẹ má bẹ ẹ má bẹ ẹ má bẹ màámi. Kí ló dé? Ẹ má wù wọ́n. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Wọ́n ẹ wù ú, mo ti jí wọn dáhùn. Kà wọ́n sùn ni èyí náà jí wọn bí wọn dá yín lóhùn. ẹ wẹ wẹ wẹ wẹ èmi kí ẹ máa pariwo tí bá ti bá ìrẹyìn máa pariwo tí yìí o. màmẹ́ Pàmẹ́. Nbí Abọ́lá, wọn náà fún mọ wọn. Yé! Ẹ ẹ ah! ló ṣẹlẹ̀. Ẹ ẹ ẹ ẹ mo kú mami mami mami mami mami mami. Mami mami mami. Mami Mami! Mami Mami Mami! mo mọ bí àìṣe jí wọn màá kí ọ̀rọ̀ ìkí wọn sí. ẹ wo bọ́lá mi màá mi fi àṣírí ńlá kan sí mi lọ́wọ́. ìyá ẹni bọ́rọ̀ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ̀. bọ́rọ̀ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ̀ àdán olórí adé. àdán olórí adé. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. òdìdẹ olórùn idà. òdìdẹ olórùn idà. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. àkékè ò ní di àga. àkékè ò ní di àga. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. ifá òkú kì í mọ́mọ ẹlòmíì. ifá òkú kì í mọ́mọ ẹlòmíì. ifá òkú kì í mọ́mọ ẹlòmíì. ifá òkú kì ni mo bọ́bi sílẹ̀ fún níbi bọ́rọ́. bọ́rọ́ ni mo bọ́bi sílẹ̀ fún níbi bí bọ́rọ́. ìyá wa ẹ kò dà síbí. <laughs> ìyá ẹ ti mọ̀ mí látàná kó tó di pé ó dòní. ṣé mọ̀ pé nígbà tẹ́ bá mi sọ̀rọ̀ mo ní pé tẹ́ bá wá kẹ́ jẹ́ kí ọjọ́ ti bora kẹ́sì ò ti pa torí pé èmi lọmọ òrùlà ṣèkà bí yẹn bá ṣe lọ́sàn gan kò ní fara rẹ̀ lọ. ìyá ẹ ìkúnlẹ̀ méjì lẹ́ni. Yeah bẹ́ẹ̀ ni. pé méjèèjì kan ò sì gbé kan bẹ́ẹ̀. kò gbé kan. ìyá ẹ̀yin lè fa o. lọ́nà o. àìníláárí àwọn ọmọ méjèèjì tó tara yín jáde ẹ̀yin lè fa. kedere báyìí lójú ẹja máa ríran nu omi bẹ́lá kọ̀sìmọ̀gbá bá kọlà ìmọ̀ dénú ọmọ rẹ̀ ni àìníláárí àwọn ọmọ méjèèjì yìí ọwọ́ yín ló ti wà mo fẹ́ kẹ́ ẹ sọnù kẹ́ ẹ má bàa sọnù kẹ́ ẹ rántí gbogbo òrìn tẹ́ ẹ rìn nígbà tẹ́ ẹ wà nílé ọkọ ìyá mo fẹ́ kí ẹ fẹnu ara yín kẹ́ ẹ fi jẹ́wọ́ ẹ rò dáadáa kẹ́ ẹ rántí. àmì kan tàgbà báwo bá mí akàngbá ìyá ẹ rántí. bẹ́ẹ̀ ni àtìgbà kó gbà kó tó di pé ẹgbẹ́ ni ọkọ ẹ rántí gbogbo àwọn ìrìn tẹ́ rìn. ó ń bọ́mọdé ṣeré tá à ń ṣe ó tán àmọ́ tí mo mọ̀ ní pé gbà tí mo wà nílé ọkọ torí mi ò lè mára dúró mi ò ní tàn ẹ́ <laughs> mi ì lè mára dúró ṣé ló bá máa ṣe mí bíi kí n ṣáà ti rọ́kùnrin kí n ṣáà ti rọ́kùnrin bí mo ṣe wà nílé ọkọ mi náà bí mo ṣe ń ṣe nìyẹn. ẹ tún yàlè ìyá ẹ̀yin lẹ bá yé gbogbo àwọn ẹ jẹ́ ah, bẹ́ẹ̀ ni ẹ̀yin ni obìnrin tí ó bá wà nílé ọkọ tó sì ń bímọ lọ́wọ́ kò gbọ́dọ̀ mọ ṣèṣekúṣe ìyá mi ṣe wá rí gbogbo ìrìntẹ́rìn yìí ẹ ti gbé ọmọ bàfọ́ ọkùnrin obìnrin ẹ máa gbọ́ obìnrin tí ń bẹ nílé ọkọ tẹ́lẹ̀ bá dé tọ́jàn gbìn títọ̀ ń dé tó tún jàn gbọ̀n gbà ah. títọ̀ ń dé tó tún jàn gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n ìyá mi ah. nígbà tó ń bá wá dé ta lẹ́sọ̀ pé lóyún gbogbo àwọn ìrìn tẹ́ ẹ rìn yìí òun ló ṣàkóbá fún gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí yìí ìyá mi ẹ má jẹ́ ń fi ẹ̀kọ́ tanná fún yín o torí tí mo bá fi ẹ̀kọ́ tanná fún yín kò ní jò ìyá sẹ́rí nínú gbogbo àwọn tẹ́ ẹ bí yìí nínú àwọn méjèèjì ẹyọ kan ṣoṣo péré ni ó ní láàrin inú wọn. ọmọ kan ṣoṣo. bẹ́ẹ̀ nínú ọmọ méje tọ́lọ́run yọ̀ǹda fún mi. bẹ́ẹ̀ ni nínú àyẹ̀wò tí mo ṣe tí mo bá òun lè sọ̀rọ̀ tí mo bá gbarúmọ̀ lè sọ̀rọ̀ ìyá ẹyọ kan so tí ó sì wà tó ń lé lárí inú àwọn ọmọ yìí ń wọ̀ mọ́ o kó sì tó di pẹ́yọ kan òun ó tún wá ní lárí ìyá <laughs> nǹkan ṣe o. bàbá hmm? mo mọ̀ pé lè gbà mí ni mo ṣe tọ̀ yín wá èmi ò mọ̀ pé mi fúnra mi mo ṣe àfọwọ́fà tí ayé àwọn ọmọ mi fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà torí mo mọ̀ pé ohun tẹ bá ti sọ. So àtòdì ọ̀run ló ti wá tó bá jẹ́ yọkàn náà ló bá máa níláárí kó tẹ̀ níláárí náà lásìkò kíákíá kó níláárí kó tẹ̀ lè ra àwọn yòókù ẹ̀ lọ́wọ́. ẹ ń tẹ́sọ́ dáa ṣùgbọ́n ìkóríta mẹ́ta ọ̀nà àrà láwà yìí ìyá mi ta ló mọ̀ bóyá ọ̀tún láàyà sí àbí ọ̀gángan nàgán lalákí ó sọ yá ẹyọ ṣe tó fẹ́ níláárí nù àwọn yìí tí ọba fi ní lárí ó dìgbà tí ìyá wọn bá papòdà. ọmọ ìwo. ìyá tó bímọ méje tí kò jọ̀kan ni tó gbóyún ọmọ bàfọ́sùn. èmi. bẹ́ẹ̀ ni ìyá tó jẹ́ pé kò lè mára ró ń ní parọ́ fún yín èmi àti yín ti jọ wà ní ìṣẹ́wó tó jẹ́ mẹ́ta ṣe rí ẹyọ kan tí ò ní lárí inú àwọn ọmọ yìí n ò rí wọn ọmọ ìtọ́jẹ́nu wọn bóyá obìnrin bóyá ọkùnrin èmi gan mọ̀ elédùà nìkan so lọ́mọ ṣùgbọ́n ìṣírí tí mo kàn rí tí ń bẹ́ẹ̀ ní pé ẹyọ kan so tí ọba níláárí kò lè níláárí lójú ìyá tó bí ó dìgbà tí ìyá rẹ̀ bá papòdà kẹyọ kan so tí ó níláárí nù àmọ́ náà tó níláárí tí n bá sọ fún yín pé náà ń jó lórí omi ẹni kí n lọ rè kó rẹ̀ wá o. ìyá wọn èwo. Ah, ìyá tó bímọ méje tí ò sí pé tó tó fúnra rẹ̀ náà mọ̀ lákàrà ń kó wọn mára dúró tẹ́lẹ̀ ìbá débẹ̀ tó jìn kìn títọ̀ débẹ̀ tó jìn ká náà débẹ̀ tó tó làálàá kàkàkàkà. Ah, ìyá ẹsẹ̀ tó kù díẹ̀ káàtó. baláró ọba kú ẹnìkan ò lè mọ iye aró rẹ bó ṣe rí mo sọ fún yín ìyá mi ọ̀ọ́dàjọ́ lọ bọ̀là mo fẹ́ sọ̀rọ̀ kù fún ẹ. ènìyàn ò sí mọ́ ènìyàn kò sí èrè nínú kéèyàn wà nílé ọkọ kó fi ro kó máa yàn lé mo ti wà nílé ọkọ mi ó wá ti bímọ ó tún lọ ń yà yìí kódà kí ni a ní nǹkan ò dáa ohun tí ò dáa ò dáa ni. gbogbo èèyàn náà kò dáa. mo wá fẹ́ fàṣírí kan sí ẹ lọ́wọ́ mò ń sọ àṣírí yìí fún ẹ torí kò lè sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ torí ikú òdọ́jọ́ àrùn òdóṣù mo mọ ohun tí mò ń sọ. kí ló wà náà rò tẹ fẹ́ sọ kí ni àṣírí tó wá da orúkọ oníkó yọlọ àṣírí ni ṣé o mọ̀ pé bí gbogbo ayé ìwà àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe polúkúmuṣu kò ṣẹ̀yìn mi ọ̀rọ̀. Ah! màámi ìyá Bọ́lá. ọ̀rọ̀ ni mo sọ ọ̀rọ̀ ni mo sọ mo wá fi ọ̀rọ̀ yìí rún ẹ nítorí wípé mi ò mọ ohun tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ yìí ṣó pé àwọn ẹ̀gbọ́n àbúrò ẹ̀ kan ti rìn lọ́nu ilé ìtaàrí wọn mọ́ àtàwọn èyí tó fi lélẹ̀ tí wọ́n lọ tí mi wọ́n bi tán gbà lọ àtàwọn tó wà nù ilé gbogbo wọn ni kò pè jókòó kò ṣàlàyé fún wọn wípé ìṣòro tí gbogbo wọn ní kò kọjá ọwọ́ mi o ah. àfọwọ́fà mi ni o. Mami. Ah. Èmi ò parọ́ ìgbà tẹ́mi náà rí bí gbogbo ẹ̀ ṣe rí mo ti jáde mo fẹsẹ̀ síta ìgbà tí mo fẹsẹ̀ síta náà jẹ́ kó yé mi wípé àfọwọ́fà mi ni. Ah àti pàápàá ẹnìkan ṣoṣo ló máa ní lárí nínú yín ń tó sọ fún mi nìyẹn o mi ìwà mọ́ o bí wọ́n ní o bábí gbẹ̀yìn ni o bẹ́gbọ́n ẹ ni o bí tó wà láàrin ni o bí tó mi ìmọ̀ nínú ẹ̀yin méjèèjì gba mo jáde sọ̀rọ̀ mi wípé kí ló dé tọ̀rọ̀ mi rí báyìí ló jẹ́ kí n mọ̀ pé ẹnìkan ṣoṣo ló máa ṣoríire mò ń sọ eléyìí torí pé kò dọ́jọ́ àwọn odò ṣù. wọ́n mi lè tẹ̀sí yóò dáa kó hmm. dáa. mo kú mo kú olóògbé mi máa mi lórí burúkú bàbá lórí burúkú bàbá mi àyè nígbà àyè sùúrẹ. mami ẹ dìde kíákíá. ṣọ ẹ ọ ẹ ní sùúrù ní sùúrù ẹ fi màmú òṣìlẹ o náà bọ́lá ṣé ìgbà tí màmú lórí burúkú máa sọ̀rọ̀ fún ẹ ṣé wọn ò sọ fún ẹ pé mi máa ṣoríire. ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ jàre ẹ̀gbọ́n mi. ẹ mi ní sọ pé mo máa ṣoríire. ṣé o sọ pé ikùn ńlá ni òun fi ṣoríire ni. Eh, oníkùnrin ṣoríire. èmi ló ní lọ máa sọ. lọ́nà sọ̀rọ̀ jàre èmi nìkan lóbìnrin tí àyè bí èmi ni máa ṣoríire. òwúrọ̀ orí ẹ̀ méjì dàrú ṣé kọ́ ẹ̀gbẹ́ yìí. ẹ̀wọ̀n ìṣòro ìwà mi ọ̀gá ọ̀gá máa mi. ìyá orí ti dàrú ṣé ẹ̀yẹ́kẹ́ máa sọ̀rọ̀ ọ̀gá lẹ́nu ìjà olórí kúṣù òní ṣòrí kẹ́ máa rojú èpèlé lórí lẹ́yìn tó wáyé ìwé a ò ní fọwọ́ kò kú ìmọ̀ a máa sùn yá ìdòkú india ni a máa fún yá ìní. àbá mi jẹ èmi ẹ bá ti bẹ. ẹ lọ wá ìpínlẹ̀ ká lọ sùn yá a máa sùn yá ọ̀ lẹ́tọ́ yìí lè. wàá bá mi tẹ́ ma ti orí ẹ̀ fi máa kó rọ. a máa sùn òkú yá ìní. ẹ lọ sùn. lọ lọ bàbá mi kò di jọ yá ọ̀ yìí lè yá ọ̀ Mo yí, ó lọ síwájú sí mi àbọ̀ ń padà ọjọ́ tí mo máa gbé ẹ níbí báyìí yẹn gbígbé ẹ kún ju báyìí lọ ò ń ta iṣu ò ń ta fruit kí ló wá dé ọ̀gẹ̀dẹ̀ mi ò ló wà lórí ìgbẹ́ nǹkan mi ò ló wá tò sí bíbá tí wọn náà sọ pé òun tajà ń sìn. mo gbogbo ẹ̀gàn òye mi ìwọ̀nba owó tí mò ń pa òun ni bọ̀sùn ti gbà lọ́wọ́ mi tán ṣòro ẹ̀fọ́ ìbò ṣe wà yìí sí ẹni tó ní ó kàn fi sórí igbá mi ni o èmi kọ́ ni mo ní o gbogbo ẹ̀ tiẹ̀ ti sú mi ni mo ní bó sùn ránù wo ló ń gbowó lọ́wọ́ ẹ̀ náà bó sùn lè tẹpá títí ẹ̀ ni wo wo wo wo wo ọlọ́run o ò jọ mí ó dẹ̀ máa ń dùn mí pé mi bá bó sùn yẹn pàdé ní ìbá rí. ṣé orí ẹ̀ ti dàrú mo pè é lórí fóònù wípé kò kó wá fún mi lé òun sọ fún mi pé òtítà òtítà òtítà òtítà jọ́tò náà bá ṣé kékeré máa náwó ni. ìbò sùn ṣèbọ gẹ̀dẹ̀ ló ṣèrí ilé yìí mi ti tà ní ìlà ṣé ti bá tà mò ní fún ẹ. aná mi ẹ ká sọ̀sà. jọ́tò náà bá mi ti gbé ọ̀rọ̀ mi ì gbé ọ̀rọ̀ ìwádìí ìjọba jókòó síbẹ̀ yóò ti gbọ́ ọ̀rọ̀ fámìlì làjọ sọ lọ́wọ́ ó ti gbọ́ ṣó gbádùn ṣó gbádùn bọ́sibí bọ́sibí bọ́sibí kí n máa lù ẹ́ o fẹ́ o fẹ́ o fẹ́ fún mi àbí sórí ṣó gbá ṣó gbádùn ṣó kí ni kúló ọ̀gẹ̀dẹ̀ ṣe kí n máa lọ tọ̀ ọ̀gẹ̀dẹ̀ kí n máa lọ tọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ bá mi sọ fọlọ́kọ pé kó bá nu sọ kó bá nu sọ má bènìyàn sọ bá nu sọ má bènìyàn sọ. báwo ni irú ẹ ṣe máa tẹ̀sọ́ mo rí ẹ lọ́jọ́ yẹn omi fẹ́ jábọ́ lójú mi ni. mi ì jẹ́ kí èmi àti ẹ jà o èmi àti ẹ sọ̀rọ̀ mo sọ fún ẹ pé kó má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ ó tún wá ní gọ́ọ̀tì láti pè mí láti máa béèrè pé ṣé mo ti rò ó are you okay? nínú nínú tí ẹ dúró sọ fún mi náà ẹ lè gan lòun rí lórí èso yìí kọsí nìkan tí ẹ lè imagine iye tó ń pa lóṣù ṣé yẹn ló fẹ́ fi bọ́ rẹ ló fẹ́ fi bọ́ ọkọ ni kẹ́bi tó wá kélé tó béèrè káàbúrò tó sọ pé òun fẹ́ nǹkan báyìí. má pe nọ́mbà mi mọ́ nine minutes. mo jí ah, ah, ṣọ́wá lè tó yẹn ni ah, má bínú mo mọ̀ pé mo ti kọjá àyè mi má bínú tára ẹ náà dẹ̀ là ń sọ ẹ gbà mí ó má insult mi torí mo advice ẹ̀ káyé ẹ̀ lè dà àwọn tó ń advice yín pé kẹ́ ẹ náà kọ yìí wrong advice ló ń fún yín ṣíọ. Ah, my dear kí ló ṣẹlẹ̀. kò sí ìkọ̀kọ̀ nǹkan tó kó mi sí ni ṣẹ́jú ẹ̀ ni ẹjọ́ ẹ̀kọ́ náà nǹkan tó kó mi sí ni náà ah, ní sùúrù kí ni nǹkan tí mo kó ẹ sí. kí ló kó mi sí. ìwà àtọ̀rẹ́ rẹ jọ ń fa wàhálà ìwo tèmi ń bẹ̀. ṣíṣí tí bá ṣe nǹkan tó kó mi sí ṣó yẹ kí ìdòyìn máa fi iṣẹ́ kíṣẹ́ iṣẹ́ ìdọ̀tí kó máa fi lọ mi iṣẹ́ ìdọ̀tí iṣẹ́ ìdọ̀tí wo ló fi lọ. kí lóyún máa ní kébì wọn máa ṣiṣẹ́ aṣẹ́wó aṣẹ́wó tí mi ò ṣe ní sisi aṣẹ́wó tí mi ò gbọ́njúmọ́ tí mi ò ṣe nígbà tí mo wà ní ṣọ́gun òde ni kí wọ́n máa fi ìyàwó lé kí n máa fi ṣe ẹ́. my dear o fi ṣe aṣẹ́wó lọ àbí. ó fi lọ mí ni o mi ò fẹ́ jáde because ìgbà yẹn ló máa sọ pé mo ti láìkì kí n máa jà jù imagine darling ṣó o rí iṣẹ́ aṣẹ́wó tí ọ̀rẹ́ fi lọ ẹ̀ èmi ò rí gan tó bá dé bẹ́ẹ̀ o yes in as much tó bá ti máa mú owó jáde ah, owó ibì gangan ló yẹ kó wo my dear ó mọ̀ pé tó bá ṣiṣẹ́ yìí tó bá tó tó tó bá pè wá a máa kó nínú ìṣe àti òṣì tá a wà yìí in fact a lè tún lè relocate again eh? my dear jẹ́ kí n sọ nǹkan fún ẹ kò sí nǹkan tó bá dé nínú ẹ̀ yorùbá bọ̀ wọ́n ní inú ilé ẹni la ń jẹ òkété onídòdò bẹ́ẹ̀ ni sórí nínú ilé àwọn èèyàn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yóò ń ṣẹlẹ̀ sínú ilé àwọn míì ibi tó ń bá sọ síta ni tó ń bá sọ síta kò sẹ́ni tó máa mọ̀ yes madam trust me sórí tó bá ṣe tó dẹ̀ mú owó láwá gbẹ̀mú jáde tí wọ́n gan tó bẹ́ẹ̀ nìyẹn ṣeré dáadáa I trust you now you are my wife I know you are good you are so good on bed so tó bá ṣe dáadáa pẹ̀lú wọn tó wá pé ọ̀tọ̀ níye tẹ̀jọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á tún wá bí ẹ mọ́ so owó yẹn la máa lò fún ìwọ èmi àtàwọn ọmọ tá a máa fi bẹ́tà láì fún wa. wò lókè ṣé mo ṣe ti sọ nǹkan fún ẹ kò ní pé kí n hate tẹ o as a matter of fact i will love you more máa love ẹ mọ́ ni ọlọ́run alààyè ń gbọ́ wípé ìfẹ́ tí màá ní sí ẹ láyé yìí ah, á ju ìtí mo ní sí màá mi lọ ah. ọlọ́run bá mi ṣó di oúnjẹ tẹ̀kọ́ ni pé wà láàrin mi àti ẹ̀ none of my family tó máa mú kò tó sí tó máa mú náà family tiẹ̀ náà náà jẹ́ kí n bí ẹ irú ìwé náà wàá ṣẹ́wó yẹn gan ló fi lọ ẹ̀ because bó ṣe ń wo yẹn ó póríṣiríṣi bí àsìkò wà tdb wà kúìkì wà olóṣó wà aristo wà èwo nù ẹ. ó dà pé aristo yẹn aristo ló sọ. aristo aristo aristo yẹn bébà jẹ olóhùn sórí aristo yẹn àwọn olówó ló máa gbé fún ẹ àwọn olówó tó yẹ pé wọ́n lówó jàkọ̀jàkọ̀ nínú ìlú yìí àwọn ló máa gbé fún ẹ àwọn tó máa bẹ́ẹ̀ ṣe kinní yẹn ẹ so the only thing tó kàn máa ṣe ni wípé tó bá ti gbé wọn fún mi i trust you you are my wife mo mọ̀ pé good on bed now ìdílé ìgbà yẹn ṣe kinní yẹn fún wọn tó wáá pé iye kan lẹjọ sẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n á tún add more fún ẹ. wọ́n máa ṣoògùn. oògùn bíi ti bá wò oògùn bíi ti bá wò má wọrí wọn ń ṣoògùn owó ni wọ́n ní wọn ẹ̀dẹ̀ ń ṣe nǹkan kan náà wọ́n kàn máa sùn gbálájà ni ìwọ ni kò kọ parí owó fún wọn but the only thing tó kó máa tún ṣe fún mi ni pé wàá make sure pé o ṣe skin to skin pẹ̀lú wọn o wàá máa lo condom kọ́ńdọ̀m tó bá dẹ̀ máa lò pẹ̀lú gbọ́dọ̀ jọ regina tí ò ní máa já kọ́ńdọ̀mù tó rí yẹn ó póríṣiríṣi mi máa ń já mi ò dẹ̀ kí n já pàtó yàtọ̀ kọ́ńdọ̀ bu ẹ̀. màdà ìwọ gbọ́n nípa ti máa mú lé wọn lọ́wọ́ kò jẹ́ pé àwọn náà máa mú kọ́ńdọ̀mù lé lọ́wọ́ o sórí by the time tí bísíǹsì bá ti wá gbòòrò dáadáa tíṣẹ́ ti ń lọ tá a ti ń mẹ́kọ̀ọ́ ìwọ fi bísíǹsì kọ́ńdọ̀mù yẹn lẹ̀ fẹ́ mi màmá bẹ́ẹ̀ supply ẹ̀ the only thing kan ni pé kọ́ńdọ̀mù eh, yẹn ìwọ fún mi lówó èmi àmà lọ rà màmá kulé ẹ lọ́wọ́ kò yẹn ń sìn tó bá dẹ̀ ti ń dọ́dọ̀ wọn wàá máa yọ kọ́ńdọ̀mù yẹn lé wọn lọ́wọ́ wọ́n á máa lò fún ẹ ṣó ti yẹn ń sìn. sún kò lè yíṣì bó ṣe sọ yẹn dán ọ báwo ló ṣe bàbá ìmájì ìkókòrè bí bàbá bídí kan. ọmọ mo trust ẹ náà mo kóyàwó tí mo ní good lórí bed the only thing kan ni pé wàá gbé face mi wàá gbé sójú wọn so de o de o pe you no use it against me so that late i mean you ti sọ pé mo gbọ́ mo kàn yín máa jí pé ká ní mo wá ṣe ká ní pé mo wá ń kó wọlé ká ní pé ò nílùú against mm. me. olóhùn àlàyé ń gbọ́ olóhùn àlàyé bí. jẹ bàtà kò dá. Ah, ìyàwó mi ni o lè use against ẹ because o be better life wa ni. kò so you know i do anything for us but so ma lo against me later o. Never. Osu don't use it against me. I'll never kò sún pẹ́ ló bá dọ̀rọ̀ yorùbá fíìmù ló bá ní ìgbẹ́ kékeré nínú àwo kíní kò kú mẹ́ kò kú mẹ́ má bá mi sọ létà o. You know I love you and I will do everything for you. I, you, I just want us to be fine. Please, please. please promise me you will not cheat I on promise, me. I promise. I promise. Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run. I'm not saying yes. Ẹ gbọ́, ẹ gbọ́ bínú bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ the last time ṣé mo pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mi ò kàn lè dédé take decision mi ó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ni mo wà mi ò lè ṣe nǹkan kan lẹ́yìn ọkọ mi. ó ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́kọ mi gbọ́ nǹkan tájọ́ ń sọ ló bá dẹ̀ bẹ̀rẹ̀ pé ta ni mò ń bínú sí bí mo ṣe ń pariwo mú ẹ n bá dẹ̀ explain everything fún to my surprise ọkọ mi mú ọ̀rọ̀ yẹn bíi ìtì ọ̀gẹ̀dẹ̀ yìí. kí ni kò tó explain fọkọ ẹ gangan. Ah. nǹkan tó sọ fún mi. Ah! kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ dárúkọ mi. Ah, ó mọ̀ pé Doyin mọ̀. Ah, ikú pa ni ṣáníwọ̀ ọmọbìnrin yìí kí ni problem ẹ eh, ṣùtí lẹ́yìn tẹ́ máa ń gbé ọkọ̀ sọ wípé àtẹ̀tẹ̀ yìí ẹ máa ní problem gbẹ̀yìn ayé yìí náà ni kí ni mo bẹ́ẹ̀ sọ tó sọ fọkùnrin sì ṣọ́ sọ bẹ́ẹ̀ fọkùnrin ni. a lè problem ṣorí bó ṣe ń wo àtọkọ mi yẹn tó bá ń gbọ́ best friends kò sí nǹkan tí mo fẹ́ ṣe lẹ́yìn ọkọ mi ọkọ mi náà lè ṣe nǹkan kan lẹ́yìn mi gbogbo ọ̀rọ̀ amájọ́ ń sọ fúnra wa ni bí mo dẹ̀ ṣe sọ tí mo ti rò pé máa bínú ó máa fara ya. tí ò bá tiẹ̀ wá ń bínú ṣé bí irú ọ̀rọ̀ tó involve punani ni. punani ṣe bí òun náà ló ní punani tí bá dẹ̀ fẹ́ gbé punani sí nǹkan mi òun ló máa mọ̀ ń pa ẹ̀ báwo ló ṣe ń sọ̀rọ̀ bá ṣé kí n máa parọ́ fọ́kọ mi ni. ó dà òun bá mọ̀ bá máa sọ̀rọ̀ bá sọ fún un ló bá ní ẹ kò ń ṣe nǹkan tó le ọ̀rẹ́ ẹ tó fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ ẹ ó wá bó ṣe máa da fún ẹ ni ó wá bó ṣe máa ṣe oríire mo ní ẹ ó ní ẹ lọ́kọ mi bá ní òun fara mọ́ inú ò lè bí òun kódà ìfẹ́ wa máa máa gbòòrò sí ni ọlọ́run ìwọ náà wá surprise ṣòwò ọkùnrin bẹ́ẹ̀ lèèyàn máa ń parọ́ fún ìwọ náà imagine nǹkan bẹ́ẹ̀ yẹn ọkọ mi gbà wọ́n ni kì í ṣe. mo fẹ́ máa ṣiṣẹ́ aṣẹ́wó ṣíṣe aṣẹ́wó ni. ẹ eh, ẹ eh, kí ni. ṣé bá aristo ló pè fún mi. ok kí ni aristo kí l'aṣẹ́wó wo orúkọ tá à ń pè é pọ̀ o mi ìkan rárá màá ka orúkọ mẹ́wàá lórí ìjókòó yìí ṣó fẹ́ gbọ́. aṣẹ́wó aristo ọmọ ọlọ́jà wọ́n tún pè wọ́n lẹ́jà ọsàn wọ́n tún pè wọ́n ní oníṣẹ́ ìrọ̀lẹ́ ah, wọ́n tún ah. pè wọ́n àti ah, tó ti tó ti fẹ́ẹ́ pé mẹ́fà tún dárúkọ lóṣó lọ́jọ́ yẹn náà gbogbo ẹ̀ ló sọ. Eh, kó lè mọ̀ ẹ àmọ́ máa wá gbọ́ nísìn tó ti wá sọ pé iṣẹ́ ti yá ẹ báyìí ó ti yá èmi náà ni kò ṣe pé mi lè pèsè fún ẹ lórí ìjókòó yìí àmọ́ ó máa kọ́ lọ fún tírénìn náà ọmọ ó máa jẹ tírénìn àti ibi stáǹdì láti máa wá bẹ̀rù tó ìpamọ́ fún ọ náà stáǹdì tiẹ̀ náà. ṣé wàá mọ nǹkan mi ò lè mi ò ṣe gbogbo tírénìn àmọ́ six months lásán ni mo fẹ́ fi ṣe o six months bẹ́ẹ̀ ni kí kò fi tó owó jọ kí n fi bẹ̀rẹ̀ business kí n fi ṣí ṣọ́ọ̀pù ni ṣòro tó bá ti kọjá six months èmi ò ní ṣe mọ́ o. ṣé six months ló pè é by the time tó bá bẹ̀rẹ̀ ìwọ gan ni lè fi sílẹ̀ mọ́. <laughs> ọmọ àdùnmọ́ ẹbí oyin ni ah, ọmọ ṣé mo pé ẹ̀yin tẹ wà lọ́wọ́ mi ẹ pọ̀ gan ìwọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ join ni mo dẹ̀ ná àwọn ọmọ lọ́wọ́ gan ah, àmọ́ má wọrí màá tètè bẹ́ẹ̀ ṣe tó jẹ́ pé ìwọ náà wàá tún tó náà ọmọọṣẹ́ lẹ́yìn ìwọ náà wàá tún di senior ṣó ti wá rí máa jẹ́ sáwọn nǹkan kan kọ́sítọ́mà mi wà ó máa lo cd ìmí ìwà kò tiẹ̀ fẹ́ gbọ́dọ̀ sí dìṣe tí rárá. ibẹ̀ yẹn gangan mo wá fẹ́ sọ fún ẹ lọ́rọ̀ kò ní insist ó ní nǹkan tóun máa fi gbà ní pé wọn máa gbọ́dọ̀ máa lọ sídìí gbogbo gbà ó tún sọ débi pé òun máa sọ plan sídìí fún mi ó nítorí sídìí fake wa original wa èmi máa ń já ó ṣàní òun mọ ibi tóun ti máa máa rẹ. ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ibi tó sáfọ́kù ẹ̀dẹ́ ó ti tó ṣó ti gbọ́ lẹ́yìn èmi mi ìfẹ́ gbọ́ ọkọ mi sọ pé oh, tó bá mọ̀ yìí pé o fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ti tèmi má sọ̀rọ̀ ọkọ elétí mi ṣọ́tí mr and mrs yẹn jẹ́ kó mọ tó bá ti ṣí géètì ilé mi géètì bíi tàbí ọ̀dọ̀ security yẹn bá mi gbé ti ọkọ yẹn bá mi ah ìwọ lọ tí màá fi kú ọ̀rọ̀ ọkọ ṣáà má tiẹ̀ jẹ́ rílé ayé mi ah. ẹ̀yin tẹ́ fẹ́ lọ́kọ ẹ má ní ìṣòro kí ló dé jẹ́ ń sọ̀rọ̀ má kó sí mi lẹ́mi wa mo bí mi jẹ́ kí n sọ̀rọ̀ torí liquid wà àwọn iṣẹ́ wà tí wọ́n fi máa fọ ibẹ̀ tó jẹ́ pé tó bá máa fi ṣiṣẹ́ mẹ́rin lójúmọ́ gan àwọn èèyàn ní bílíìfù ó máa dàbí virgin padà ní gbogbo ẹ̀ lá máa kó ẹ. mẹ́rin lójúmọ́ ọ̀rẹ́ mi mẹ́rin pọ̀ mo pé bí ẹ ṣe bẹ̀rẹ̀ ní jẹ́ ìfẹ́ ọkọ méjì bẹ̀. sọ fẹ́ kó ná àwọn oògùn tó máa máa lò bó ṣe ń lò nìyẹn o ò ní mọ̀ lára pé o ṣiṣẹ́ kùnà ní ẹni láti máa smell nice ó dẹ̀ ní láti tight ó ní láti fresh ẹlòmíì máa fẹ́ fa wọ́n sí plate. má wọ orí ọkọ mi lọ́wọ́ ah! tí. ilé ọkọ sofia akua ọlọ́run má jẹ́ pàdé nítorí mo ṣòwàlẹ̀ ọ̀nà ṣòwò ni mí. You man go get that thing, eh? Show me, show me, make I see. Ah, get am, get oh, Omo, you don't, you don't. Ah. Ah, ah, no, no, how the no, no, sir, give her, give her like this. Give her. Oh, from the back. Oh, you oh, you don't know anything. You don't see this guy. Eh. Now this guy won't do me this night. You don't get your constant for you. Eh, I will maybe, maybe I will do short time now. Hmm. That lucky Jagaba birthday na next week i need money make customer come abeg. customer dey come na me go come carry now sha. you get one skin big gown wey i see for dis place. you say you see i no go. no dollar. abeg just dey go. abeg don sell yourself but all dis thing na im dey disturb me because. ṣaṣẹ́wó ni mí ṣaṣẹ́wó ni mí para. This kind bad market. You dey work you. Ah, Chineke wa mo. Olosho. Abeg go sit down. Just dey waka up and down. Nana sabi. Ìṣẹ́jú àyà olówó ti gbé. Short time wọ́n ti gbé. PT wọ́n ti gbé. Ó tún ní ṣàṣẹ́wó ni mí òun nìkan ni wọ́n ti gbé. ìlẹ̀mẹ̀já ìlẹ̀mẹ̀sọ ìlẹ̀mẹ̀sọ ìlẹ̀mẹ̀já ìlẹ̀mẹ̀já ìlẹ̀mẹ̀sọ ìlẹ̀mẹ̀sọ ìlẹ̀mẹ̀já. ṣàṣẹ́wó ni mí ṣàṣẹ́wó ni mí ẹ̀gbọ́n ṣàṣẹ́wó ni mí para. easy easy Don't carry am now. see wetin i carry now. Yeah, now. Yeah. let me carry am i give you now. see wetin i carry now. check here now. wait till you put bra for face abeg comot ṣaṣẹ́wó check me out. oh wow you are not looking bad. thank you. jẹ́ ká lọ máa sọ̀rọ̀ ní mọ́tò let's go let's go. Chineke eh, eh, mam. ẹ kàn ń sọ let's go I think just a ìyẹn ló kéré jù pé òun ṣẹ̀ṣẹ̀ ń wá bíi ọmọ tó bá nà bíi tiẹ̀ tó set by ten k. ten k. ọmọ wọlé jà lọ. ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ nítorí mo ṣòwàlè wọ́n náṣẹ́wó ni mí nítorí mo ṣàrìsò wọ́n láṣẹ́wó ni mí mo ṣiṣẹ́ pay as you go money for hand back for ground wọ́n láṣẹ́wó ni mí wọ́n náṣẹ́wó ni mí paraku o tí n bá kojú tí n bá kété tí n bá múra tí n bá jáde lọ. ṣaṣẹ́wó ni mí. ìṣe ṣaṣẹ́wó ni mí. Ah, ah. ẹ má tàn mí nà. ẹ̀gbọ́n ṣaṣẹ́wó ni mí paraku. bí a sì ṣàṣẹ́wó ni mí iṣẹ́ níṣẹ́ ń jẹ́ mi ṣàṣẹ́wó ni mí ṣàṣẹ́wó ni mí ṣàṣẹ́wó ni mí paraku bó ṣe ń gbé wọlé wọ́n gbé jáde. let me just be sincere with you ṣó látìgbà tí mo ti rí ẹ tí mo ti gbé ẹ tà tí ń bọ̀ tó bá notice wá rí pé ah, bí ṣe ń drive gan-an mo concentrate I must be sincere with you. Ọmọ, mo like ẹ. Um, actually, it's a sobe leko. No, okay, just get to work and you know. Mo ń gbàgbọ́ bá mi ṣeré dáadáa. Ṣẹ̀rí tó bá jẹ́ tèrè yẹn ni, Ọlọ́run dídí fi rán mi ni, mi ìfẹ́ lẹ́nu. Action speaks louder than voice. Are you serious? I don't want to make mouth, but I know I'm good. You know what? Fún mi lákàntẹ̀, nǹkan ṣe owó ẹ̀ sí ẹ náà. Ọdẹ o. No, ẹ má worry mi ò láìkì ọ̀rọ̀ transfer oríṣiríṣi la máa ń gbọ́ ìgbà mi wọn máa ní pvn ò ṣiṣẹ́ kíní kan network gbogbo nǹkan bẹ́ẹ̀ mi Like káàṣì ni mo máa ń láìkì. how do you mean? ṣe sọ fún nǹkan fún ẹ aṣọ̀rọ̀ ten thousand lẹ́ẹ̀kan máa fún ẹ thirty k. thirty k. thirty thousand. yóò kéré mo lè fún ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí thirty k. thirty thousand. àná ah, aṣẹ́fẹ́rẹ́ kan fún mi wàá fún mi ní nọ́mbà ẹ̀ tí má ti wá sí kù wọ́n ní fẹ́ máa pè é ẹ jẹ́ kí n tẹ nọ́mbà mi fún ara mi. jẹ́ kí n yàn lọ́ọ̀kì. thirty ah, thousand ó yẹ yàn lọ́ọ̀kì lọ́ọ̀kì ẹ̀ mo ti rí ibi tí nọ́mbà máa ń wà. o oh, seven wo two two two eh, eh. ya mo ti save ẹ suzy ó yẹ save ẹ suzy suzy. suzy alright máa flash ẹ̀ ń sìn so wàá save ẹ pẹ̀lú honourable ikú dáìsí. okay. Yeah ẹ kó ti rí ìgbẹ́ yẹn. ti ń ju òun bá ṣẹ̀jẹ̀ sí ibi ah, thirty thousand. mi ò rántí orúkọ yín mọ́ thirty thousand yín ló wà nítorí mi má bínú mo ń láti compose dára mi bọ̀ thirty thousand ok ok. what again. ẹ let's look on the condom ha condom that shows you are a good girl You know í she flesh to flesh. irọ́ ni o ẹ láì kọ́ńdọ̀ ètùtù bíi ẹ kọ́kọ́ jẹ́ ìwádìí orí yìí náà. nítorí mo ṣòwàlè wọ́n náṣẹ́wó ni mí nítorí mo ṣàrìsò wọ́n láṣẹ́wó ni mí. mo ṣiṣẹ́ pay as you go money for hand back for ground wọ́n láṣẹ́wó ni mí mo nàṣẹ́ òní mi paraku tí n bá kojú tí n bá kété tí n bá múra tí n bá jáde ṣaṣẹ́ òní mi. <laughs> ṣaṣẹ́ òní mi. ẹ má tàn mí nà. ẹ̀gbọ́n ṣaṣẹ́ òní mi paraku. <laughs> ṣaṣẹ́ òní mi iṣẹ́ níṣẹ́ ń jẹ́ mi. ṣaṣẹ́ òní mi yeah. oh my god. èmi ten thousand naira agreement he ended up giving me thirty thousand. irọ́ ni. mi understand mo on here nìyẹn àwọn enjoy me and you know. so I brought thirty k. <laughs> oh, I love you so much. I love you much more. darling hmm? nǹkan tí mo ń sọ nìyẹn o mm-hmm. ti rí nsìn o ti rí pé kò sí nǹkan kan náà ó rí pé àwọn ọkùnrin yẹn wọ́n kàn máa ní ìdààmú èèyàn tó hmm, hmm. máa bá wọn ṣeré pa ni most of them wọn ní happy o tí wọ́n kò dẹ̀ ní ìdààmú ọmọ ọ̀ṣọ́rọ́ bíi tiẹ̀ báyìí tá máa bá wọn ṣeré pa. èmi náà rò bẹ́ẹ̀ because wọn ò ṣe ju ẹ̀kan lọ hmm. ẹ̀kan yẹn gan it was very brief wọ́n dẹ̀ fún mi ní thirty k ẹjọ́ ẹjọ́ ọlọ́ṣà àrùn pẹ̀lú mi. <laughs> ẹkùn mo jẹ́rìí ìyàwó tí mo ní wàá ti ṣe eré ipá wàá ti fi báyé máa yẹn jẹ́. for real mi ṣe nǹkan kan ẹ̀kan ló ṣe wọ́n dẹ̀ you know wọ́n tètè kàn gan èmi gan wonder báwo mo ṣe máa ma gbé eré ilé màá ma gbé lọ síta no no no hmm. they are two different things okay okay two different things okay darling orí nǹkan tí mo sọ fún ẹ hmm. Hmm? ẹ jọ sọ̀rọ̀ ten ó fún ẹ ní thirty k ah, iṣẹ́ yìí wà lucrative gan ah. ó máa láìpẹ́ tá a bá máa fi ṣiṣẹ́ yìí fún ọ̀sẹ̀ kan oṣù kan oṣù méjì imagine iye tó mọ̀ alákáǹtì wa. that's true so kò sí nǹkan bẹ́ẹ̀. Mm, jẹ́ kí n bẹ wá bíi ten k inú ẹ̀ kò yẹn ń sọ lè ní nǹkan tó fẹ́ rà fún rẹ makeup bàtà ọdún stuff. n ti rí costume. gbà ṣe ìgbà tọ́jú twenty k. ok tọ́jú ẹ̀ dáadáa you know we have planned. i know o mọ nǹkan tá a fẹ́ fowó ṣe o. i know trust me i love you so much. i love you too. Mm. <laughs> mo tó máa ṣe é sìn mm. wàá lọ sínú ilé wàá lọ ṣáà wàá wá òkè náà. ok i will. ẹ ìgbà olúwa dà ṣé ọ̀la ń kọ́ ọ̀la báwo wà kí ló ṣẹlẹ̀ náà ẹsẹ̀ yá ju mọ́tò lọ ara ló ń fàbọ̀ sí mo sì ṣe tèmi tún ní pé ọ̀la ṣé àtinú ilé ìtàn ni nǹkan tèmi rò pé tó bá ti máa fi di weekend ni màá ṣẹ̀ máa ronú bóyá mo fẹ́ lọ. àmọ́ ah, ṣe bẹ́ẹ̀ àṣekúnlówó báwo yẹn ṣe báyìí kò yẹ ká fi stop sí nǹkan tó wà nílẹ̀ yìí kó lè tẹ pé ṣe bó ní one round péré ni màá yẹn ṣe. ẹ bọ kéèyàn máa rojọ́ rojọ́ sẹ́ni téèyàn love ìyẹn gan wà much more stressful. don't worry mo ti sọ fún ẹ My imagine pé mi ló ń bá ṣe. Okay, I'm not saying yes, but I'll think about it. Mm, you have to, my darling. Mm, I've done that. All right, thank mm. you. Mm. It's okay. Ah, I miss you. Oh. Lọ sí bathroom kó sáré lọ eh, kó ṣá. Hmm? O ti bọ́. Ah. Hey! owó dé <laughs> ah, ọmọ àsáré wọ táwọn kí àwọn tèmi lè mọ̀ pé bọ̀sùn tó kówó dé <laughs> ìwọ máa lọ ṣiṣẹ́ kèmi máa náwó. torí mo ṣòwò àlè náṣẹ́wó ni. ẹ eh, ò oh, so alpha. nítorí mo ṣàrìsòwò láṣẹ́wó ni. ọ̀rẹ́ mi ò ṣe o mi mọ bí mo fẹ́ bẹ̀rẹ̀ láti máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe gan ilé àtọ̀nà tiẹ̀ náà ò ní dàrú gbogbo ibi tó bá rokan re sí ire máa jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe mo dúpẹ́ o ṣé o mọ̀ pé first client mo ní thirty k lọ fún mi. thirty thousand mo ń san tó tó yẹn. mo ń sanwó tó tó yẹn ten thousand naira l'agreement o àfìgbà tẹ́ni yẹn bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ ìfà tipátipá ló fi ṣẹ̀kan mo kàn ra ṣe ṣúkẹ́ ṣúkẹ́ ó dẹ̀ fún mi thirty thousand in fact inú mi dùn gan o ṣí ọ̀rẹ́ mi ṣe mo dúpẹ́ o. a jẹ́ pé punani ọmọ mi kira síbẹ̀. ìwọ ló mọ̀ wo tani ṣúkẹ́ṣúkẹ́ yẹn àwọn iṣẹ́ mi ò nágbára tó tó yẹn àgàgà kó lọ jẹ́ṣẹ́ dáàdì tó yẹ lèmi ṣe máa ń láìka àwọn bàbá yẹn tó bá ti rárá fi ba ibi etí yẹn báyìí wọ́n ti dà sílẹ̀ ni àgàgà kó ti àwọn oníkùn láyẹn iṣẹ́ oníkun lónìí fún yàn ní wàhálà ṣùgbọ́n ti rí àwọn tó máa ń dàbí pàṣẹ ṣákúlẹ̀ ṣákúlẹ̀ sí wọn nára yẹn wọ́n lè gbẹ̀mí èèyàn látàárọ̀ bá ìṣúlẹ̀ ni àwo hmm. ah, ya máa gbàdúrà pé àwọn oníkun lánìí kò máa bá pàdé àníkówó ti wọlé. Ah. in máa yẹn jọ mí lójú o <laughs> mo ní kí n wá jábọ̀ fún ẹ thirty thousand mo délé bàbí gan fẹ́ lánìí pé ah trip ẹ̀ kan òṣègùn ọ̀rẹ́ mi ṣe bẹ́ẹ̀ máa sẹ̀ǹdẹ̀ ọlọ́run bó ṣe wá sọ yẹn honestly máa sẹ̀ǹdẹ̀ ìwọ kẹ what more than card má wọrí send sẹ̀ǹdẹ̀ sí ẹ òṣègùn so jẹ́ kèmí náà tètè máa lọ kí n lọ múra fún tèmi. in fact tẹ́mi gan bá ti lọ màá yà lọ́jọ́ yìí. ok pé bóyá kájọ move àbí. Hmm, all right then o ṣe ọ̀rẹ́ mi ó ga mú like kìí stick ẹ yìí. o ṣe lọ ìjọba àmúbọ̀lá lẹ <laughs> wàá tún jẹ́ kọ́dà ẹ̀ tí. ọmọ ọmọ. ìbùsùn wà lè wọ́n náṣẹ́wó ni mí nítorí mo ṣàrìsò wọ́n ni mí. mo ṣiṣẹ́ pay as you go money for hand back for ground wọ́n láṣẹ́wó ni mí wọ́n láṣẹ́wó ni mí para. Eh, fifteen thousand yẹn máa fún ẹ. ó pọ̀ ju five thousand lọ́kàn five thousand sí náà. five thousand kí ni mi ò lè fún ẹ ní five thousand kankan ṣé wàá gba fifteen lọ́wọ́ mi. ó mo ti gbọ́ ilé oṣù yẹlẹ mi mo fẹ́ fún ẹ lówó ọkọ ló fẹ́ fún mi lówó. ẹ ìwọ ni kọ́kọ́ ni kọ́sítọ́mà ti máa attend sí lé nínú. mo bọ mo bọ mo ṣáà ṣe sùúrù baby baby alpha. Oh, ṣé o lè bá mi jáde. why not owó ẹ ló máa sàn náà. o lè bá mi jáde. ah mo fọ mo dáràn o lè bá mi jáde ó dà mo fún ẹ twenty five thousand lórí pé o fẹ́ bá mi jáde lásán twenty five thousand ọlọ́run eh. ah o tún ní rí sẹ́nu ló fi sọ́ṣà ah mo dáràn ó dà mo tún fi twenty five thousand sí ó jẹ́ fifty thousand. bóyá ajá máa lọ. ẹ níbi ṣo ni mọ́tò mi. bóyá kankan fún mi lówó yẹn. fiyẹn lè máa fún ẹ ọlọ́run máa kó fún ẹ wá ṣeré ìṣonú ká mi ayé ẹ ò ní bàjẹ́ tèmi bá mi ọmọ rẹ̀ yéé mo fọ́. ẹ rí nǹkan tí mo rí ni ẹ wo bọ̀bọ̀ tó ń bá mi sọ̀rọ̀ ń bì ó lóun máa fún mi ní fifteen thousand mo ti ẹ̀ ń bẹ̀ kó fi five thousand kún ó lóun ò gbà pé fifteen thousand lòun máa fún mi mo dẹ̀ ti agree kó jẹ́ ká máa lọ bí Suzy ṣe dé nìyẹn ńṣe ló fojú ń wo Suzy lọ ìgbà tó máa dọ́dọ̀ Suzy ó lóun máa fún twenty five thousand even gan láì tí ì ṣe nǹkan kan ó máa fún fifty thousand ṣẹ́yìn orí pọ̀gùn ní bèbí ẹ̀ lónìí. ṣó na bad market for you today. abeg leave that story jare. Ah. ọ̀rẹ́ òkúkú ṣoògùn ó lè ní lẹ́bù tí Suzy ń gbá àwọn ọkùnrin lọ. kí ni wọ́n sọ lẹ́nu yìí náà. ẹlẹ́bùn wèrè wo ló ní táwọn òní kí ló wà kí ni pákéjì tó ní táwọn òní hmm. wọ́n mọ̀ náà ah, ah. kí ló ń ṣe aláǹtí sọ. àìtayà ah, kí ló ṣe ilé dílé ọkọ tá a máa ṣe bóyá ká kúkú fi bẹ́ẹ̀sì ilẹ̀ ká lọ sí bẹ́ẹ̀sì mi. ṣé wàá bẹ̀. kí ni kò jọ́ tí a bá ilẹ̀ na here i go dey later wetin. ṣe rí Lizzy eh. ó máa gbà pé òun ti ṣẹ̀yàn i go tell you say my mama na gbanje eh. my great grand mama na gbanje eh. even now my family na gbanje i go show her for this place. i trust you i support you my friend. Mm. even hmm. show for your body. ọ̀gá ń gbé pẹ̀fọ́ Suzy o gbogbo àjọ máa rí ṣe ń bì. yes ooo na ah, wow losing yourself too much. Ah. in fact òun ah. nìkan ni a máa ṣe wákà wákà wákà sí bẹ́ẹ̀ kìíní tó kọ́ sẹ́yìn yẹn ló ń dì sí wọn. ẹ fún ẹlẹ́fọ̀ láwọn ọjà ní bí láti máa mẹ́ẹ̀kẹ́. yéé sọ mẹ́rin fi náà ó sì sí ìwé. èmi ni mo sọ fún yín pé kó wá rí mi wípé ọ̀rọ̀ wà. number one iṣẹ́ wo gan ló ṣe sára? tó fi jẹ́ wípé ìwọ nìkan ni gbogbo ayé wa ń dùn báyìí àfi bí ẹni pé àwa tó kù ò mọ̀ ṣe mọ́ tí bá sọ pé kò máa fẹ́ tèmi náà irọ́ ni o àmọ́ ṣó mọ̀ táwọn tó kù bá ń sọ̀rọ̀ ẹ kò nẹ́tọ̀ọ́ kémi náà máa sọ ni torí pèmí ni mo mú ẹ débẹ̀ torí pèmí náà notice lóòótọ́ bẹ́lẹ̀ ìbádé ìwọ ló máa bá lọ bẹ́lẹ̀ ìbádé ìwọ ló máa mú ọmọ gbogbo alájọ ní bùkátà tó bẹ́ẹ̀ ń pọ́níṣẹ́ kan tó ṣe sí ara báwa dí ọwọ́ iṣẹ́ wálẹ̀ náà dẹ̀jẹ́ mi náà sí. dòyìn tó wò lè gbẹ̀rí mi jẹ́ tó bá tẹ̀ ni mo ṣe nǹkan sára ìwọ gangan ló yẹ kó sọ pé o trust ọ̀rẹ́ ó yẹ kó mọ̀ pé mi ò lajú sí gbogbo oògùn yẹn kó máa lo oògùn kó máa lọ fún yàn lọ́ṣẹ dúdú kí n máa fi para kára mi máa dúdú you know i'm not a party to it ṣé mi tí mo gbé lóyìnbó pẹ́pẹ́pẹ́ ni màá mọ̀ pa gbogbo nǹkan tẹ̀ ń ṣe náà ah, ah, ah, ọmọ èèyàn wà lóyìnbó yìí ó máa jẹ bàbàrà àwa táwa ní nàìjíríà ń bíbà yìí àwa gan máa bá wọn tìlóyìnbó pósì iṣẹ́ babaláwo àparí àfa àparí ẹ̀ wòlíì àpòlù àwa la máa gbé báyìí la máa pòsè tó dẹ̀ máa bá wọn lọ́rùn wọ́n dẹ̀ ló bóyá yẹ kọ́ anyway èmi ò ṣoògùn mi ì dẹ̀ fi kankan para mi ò fi ọjọ́ kan bá ọlọ́run sọrí kì í fi ṣe prayer point pé kọ́ ló ń ṣàánú mi nídìí iṣẹ́ yìí honestly mi fi ṣe prayer point rí nídìí iṣẹ́ aṣẹ́wó yìí àmọ́ Ọlọ́run ló fi àánú ẹ̀ ló fi bẹ̀ mí wò and mo dẹ̀ kó rí ọlọ́run mọ́ra ṣé kí n wá darí ọlọ́run nù nítorí ọlọ́run. yeah. ó dáa o nọmba two ẹ eh, torí tí n bá ní pé kí n wá sincere pẹ̀lú ẹ complaint pọ̀ lórí ẹ gan yes àwọn èèyàn sọ wípé tí kọ́sítọ́mà yìí bá ti déwájú àwọn báyìí wọ́n á wo àwọn ọ̀dọ́ ẹ lọ́nbọ̀ tí wọ́n bá ti dọ́dọ̀ eléyìí wọ́n á wo àwọn àwọn agbójú in fact ẹlòmíì gan wọ́n á ti jọ parí ọ̀rọ̀ wọ́n á ti jọ sọ̀rọ̀ wọ́n á ti negotiate tó bá ti rí ẹ báyìí owó tiẹ̀ náà ó tún pọ̀ ju tàwa tó kù lọ ìwọ tó gbé ọjà ẹ tó wọ̀nyí gan ó tún rí kọ́sítọ́mà jàrá tó kù lọ kò dẹ́ ṣe pé ìbàbàrà wà nù tiẹ̀ bákan náà ní iṣẹ́ wa náà bákan náà ní bùnání náà. èmi ò mọ èyí tó sọ yẹn o mi mọ̀ bó yóò dùn jura wọn lọ but táwọn pípín yẹn bá ti fojú kàn mí bá iṣẹ́ mi lọ́fẹ̀ẹ́ jẹ ara wọn máa ma gbọ̀n ni iṣẹ́ mi máa fẹ́ wù wọ́n jẹ ni ṣé kí wọ́n á gbéṣẹ́ mi kí n máa jẹ́ fúnra mi ni àbí báwo èèyàn náà ṣàlò máa jẹ ṣẹ́yìn. mi ò lè trust ọ̀rẹ́ ó wà fẹ́ tèmi náà mò ń mú mọ́ra ni bẹ̀mí ilé mú mọ́ra mọ́ kí ló dé wọ́n á mi màá rún sí wọn wọ́n á déwájú ilé wọn àrùn sí wọn wọ́n á déwájú tọ̀ wọn àrùn sí wọn kí ló dé ó dàgbẹ́ sí wa lára ni. bí mo bóyá fi gbé rárá o honestly mi ò mọ̀ kí n dẹ́ ṣe pé mo ṣe anything fún wọn mo fẹ́ kó mọ̀ kankan omi tẹ̀dá bá máa mu kò lè ṣàn kọjá ẹ̀ ni because business is business àwọn ọmọ Ìgbò orí bó ṣe máa ṣe eléyìí máa ta rice eléyìí náà máa ta rice eléyìí náà máa ta rice gbogbo wọn máa tò ó wọn máa máa ta rice oníkálukú dẹ̀ ń ta tiwọn kò dẹ̀ kò dẹ̀ àfẹ́ ẹ̀sẹ̀ yẹn kankan kí wọ́n ní wàhálà ẹ̀yin Yorùbá Yorùbá kí ni. Eh, eh, anyway bó ti gbọ́ nǹkan tó sọ. wo jẹ́ ẹ sọ fún ẹ tẹ́lẹ̀ jẹ́jẹ́ wo àwọn girls yẹn wọ́n ya wèrè gan o tí wọ́n bá ṣíjú lé ẹ báyìí ọmọ wàá sáré kàbà kàbà kàbà ò ní lè dúró jẹ́ tán o. ó tó yẹn ni anyway mo máa wà much more careful nǹkan tí mo máa ṣe nìyẹn àmọ́ pé mò ń lògùn yẹn yọkù lọ́kàn kò dẹ̀ bá mi jíṣẹ́ fáwọn yòókù anyway a máa sọ̀rọ̀ lórí fóònù tó ti gbọ́ ó ṣe thanks for the advice I appreciate. omi téèyàn máa mu kò ní ṣàn kọjá èèyàn ó ṣe ọgbà. Man, ó ti ṣe mí léṣe. Stanley. Hmm? àwọn kan hint mi wípé tó bá ti wá sọ́dọ̀ wa níbẹ̀ yẹn tó bá ti bá mi wà á máa fi style máa fi máa wo style dọ̀dọ̀ Suzy. zu what. Oh, wo wo wo wo kò ní dá kó ṣẹ mi cause wọ́n fúnra mọ̀ pé nínú gbogbo ẹ̀yin customers mi ìwọ nìkan ni mo máa ń fún ní VIP treatment ó máa ń wá jẹṣẹ́ mi mọ́lé ni now. tí mo pe ọ̀rọ̀ tuntun is like you rubbing me in the mud wo èmi sí ro su kilo porco ẹ naa mo ń jẹrù punani bẹ́ẹ̀ na o mọ̀ mí na you know my style i can't just jump lórí obìnrin tí o ti bọ ẹ because i have to give you a nice sucking mo pe ma la gbogbo clayton ẹ lọ sókè bẹ́ẹ̀ yẹn na and irú yẹn o ti lọ you know it's gonna be smelling like that so. hmm. ìwọ náà mọ̀ pé punani ti tèmi ó ní oyin nínú irú táwọn ti suzy abiki ló ń jẹ yẹn apá àti òṣì apá àti ìrànú ni. òun fọgbọ́n jowú nìyẹn but trust me you simply the best hmm? man the taste. Huh? Ah? come on my dear carry the carrot nítorí mo ṣàrìsò wọ́n ni mí. Ah, ah oru nonsense wo nìyẹn nǹkan kékeré wà tí ma sáré pé mo jí wá mo jí wá mo jí wá kó jẹ́ wọ́n ló bíbí kò yẹ kó lè tó báyìí kí ló ṣẹlẹ̀ gan pápá. mo jí ṣé kí tẹ̀ má lè sọ̀rọ̀ rárá ni àbí kí ni mo tí ì sọ́n sí tó ti sáré dọ̀rọ̀ sílẹ̀ kí ló tí sọ kí ló tí sọ tó pè mí nípe ìjayà bí ìgbà téèyàn kú fún ẹ. ẹ̀yin ò fún ẹ̀mí o wọn ò ní bọ́ bàtà òṣìṣẹ́nu lẹ́kùn mi ẹ jọ̀ọ́ bọ́ọ̀ wá lẹ ṣe sísà náà yẹn tó ṣe kí ni lọ́jà kí ló ṣẹlẹ̀ ok tó bá tiẹ̀ lè sọ ojú mi ló ṣe nà ó mi ì ṣàfọ́jú kò dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn mi àmọ́ pọ́tẹ̀ tún ṣe transfer fún yín ni mi ì tún rírú ẹ̀rí ní ayé mi kọ́sítọ́mà kan sọ pé òun ti ṣe transfer ìwọ fúnra ẹ ti confam pé orówó ẹlòmíì tún dúró díẹ̀ kó tó dé ó wá di pé wọ́n ń jà lé E lórí ẹ máa gbà mí lọ́wọ́ ọmọ jọ́nà ọmọ ìlú wo ni ẹ náà. kí ni problem mẹ́dọ̀ yìí yé wa ni mí tó bá máa pa ẹ ní kó pa ẹ ọmọ yẹn wá ní mi kí ló fẹ́ gan pàápàá kí ni problem ẹ ká tó sọ̀rọ̀ méjì mo ò lè believe ara ẹ gan pàápàá ìwọ tó believe èèyàn báwo ló ṣe fẹ́ believe ara ẹ ah. mo ti sọ fún ẹ times down number mo ní mi ò ṣoògùn mi ò ṣoògùn àmọ́ o wà adamant ò gbọ́ tèmi ṣébi tí mo gbé ìlú òyìnbó pẹ́pẹ́pẹ́pẹ́ mo ti sọ fún ẹ mo ní mi ò ṣoògùn kí ló dé gan pàápàá. ok ìlú òyìnbó tó wá gbé pẹ́pẹ́pẹ́ yẹn ò mọ̀ pé àwọn tọ̀hún máa ń gba percentage lórí àwọn ọmọ wọn ni. Eh. ẹ ẹ ẹ eh wọ́n ti sọ fún mi pé percentage yẹn gangan ló dùn ẹ̀ kémi lọ máa ṣiṣẹ́ kí ìwọ wá máa gbà torí oníkálukú ò ní púra ní ti àbí àbọ̀ ó gbé tiẹ̀ wọ́n fi ó gbé fọ́lá gbà fọ̀ àbọ̀ fi super glue lẹ̀ bẹ́ẹ̀ ni náà bó bá ṣe wù ẹ́ ló máa ṣe bó bá ṣe wù mí ni mò ń ṣe tèmi èmi ni mò ń brand ẹ̀ mò ń package ẹ̀ ẹ́ mo dẹ̀ ti sọ fún ẹ ó dẹ̀ ní pé ẹ dandandandan oògùn kí mú ẹ lọ ṣe ibi tó ti ń ṣoògùn tó bá fẹ́ gbọ́ mo ń lò ó yàtọ̀ local tẹ̀ lónìí ṣó ti rí pé another form of branding ni steady because bí flesh to flesh lo máa jẹ́ àwọn pípẹ́ yẹn dẹ̀ enjoy ẹ̀ wọ́n dẹ̀ sọ fúnra wọn ṣé kí wọ́n pa wọn ni àbí kí lé wọn jàdùn mo kọ́ jẹ́ mọ́ra mo ká jẹ́ mọ́ra o. sọ̀kọ́ tó bá fẹ́ sọ. cd tiẹ̀ yàtọ̀ sí tàà tó kù kì í ṣe bó ṣe ń lo ti tàà nìyẹn nígbà yẹn. my dear ká tó máa sọ̀rọ̀ méjì wà máa lo glory nígbà yẹn nígbà yẹn èmi ni wọ́n ń jẹ́ṣẹ́ ìsinsìn èmi ni wọ́n ń jẹṣẹ́ ìsinsìn kí ló ṣẹlẹ̀ gan pàápàá tó sì yẹ lọ jẹṣẹ́ yẹn ìsinsìn fi wọ́n sílẹ̀ náà kí ni problem ẹ̀ tó bá fẹ́ màá fún ẹ bó tó bá ti mọ̀ pé ó má mú ẹnu bọ̀rọ̀ yìí mọ́ tí èmi bá gba cd olórí burúkú kan ní ọwọ́ ẹ kí n má ṣoríire tí màá fi kú. àmín àmín so tó bá ti mọ̀ pé ìyẹn ni mo dẹ̀ ti ṣàmì sí má ẹ̀fà pè mí pé o fẹ́ bá mi sọ ẹ́ lè ṣì tọrọ mọ́ mi ò fẹ́ wojú ẹ̀ ah, ah, kí ló dé ká tó sọ̀rọ̀ méjì wá ló ṣoore fún mi ó ṣoore jókòó tì. tó bá tún máa wojú mi kí ló máa ṣe ó máa máa nà mí máa nà. ó máa nà ẹ́ gbàgbé pọ́ṣẹ́ fìrìgbọ̀jù mi lọ ilé ẹsẹ̀ ni màá fi ṣe ẹgbà fún ẹ kí ló dé pa mo ti mo ti frustrate mi o you bring the animal part of me and i don't like it ṣọ́ ara ẹ̀ ti gbọ́ good day. kí ni màá fi pussy dress ilé wa èmi èmi tó jẹ́ pé tẹ́lẹ̀ bùnámì mi ẹyọ kan báyìí ní ìgboro kò pé méjì èmi dọ̀yìn sálàfù náà ni ni mo wá di nǹkan tọ́mọ yìí wá sọ di yẹpẹrẹ sílẹ̀ ká ní pé kì í ṣe pé kò dáa kéèyàn fi owó ara ẹ̀ ilé kó tún wá wo ni ìbá jẹ́ kí mo jí mọ̀yàn tí Doyin Sọ́lá Fúnàní ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ah, àlùjí ọ̀rọ̀ kí púsì mi máa gbélé kí púsì èmi máa gbélé. yẹ ah. yẹ mo gbé mo gbé owó. Ah, kí ló ń ṣe pẹ̀lú fóònù mi. màmá má bínú fóònù mi ni kò sí rí network mo wá expect call client kan mo wá send message through your phone pé kán pè mí àbí kán send message sórí fóònù yìí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so message kan wá wọlé nsìn mi kò wá yé mi ló jẹ́ kí n pariwo má bínú bank alert kan ló wọlé mo wá wò pé àbólá account mi tó ń ràn ni àbó ní another phone number tó fi ń rí alert gidi because alert tó wọlé yóò yé mi. Look here, woman. How many times have I told you not to touch my phone? Ma eh? How many times? Ma binu, mo ti sọ nǹkan fi phone ẹ ṣe. Kọ́ bá mú fóònù. Ẹ́ eh? wọ́n ló máa kọ́kọ́ dá mi lóhùn nǹkan tí ń béèrè. Tó bá fẹ́ kí n dẹ́ ẹ lóhùn ọ̀rọ̀ tó béèrè, eh. kọ́kọ́ mú fóònù mi lẹ́yìn lọ́wọ́. Ó yá eh. so báwo wá lọ́rọ̀ àkáǹtì ṣe je. kí ló ṣẹlẹ̀ àkáǹtì yẹn mi understand fifty five thousand naira ni aláti gbé jáde. now listen woman How many times have I told you not to touch my phone anymore? Mo ti sọ reason tí mo ṣe fọwọ́ kàn. That is not the case. I did not touch it intentionally. Client ni mo fẹ́ wo bóyá o ti send message since the phone mi ń kan no network ni mo ṣe lo fóònù ẹ jọ̀ọ́. Má bínú, nǹkan tí n béèrè ni kó dá mi lóhùn. Kí ni ti mọ̀ náà nìyẹn? Pé. Iye tó kù nínú àkáǹtì mi. Ah! Ọ̀rẹ́ sọ pé iye tó kù capsule now for sún má bá mi ṣe rí eight hundred and fifty thousand. ṣó ṣó síkì ni. síkì bí báwo. Ah, tó bá síkì ò ní máa nà mí bẹ́ẹ̀ náà mo sọ fún ẹ pé ètò kù nù àkáǹtì nìyẹn ó dẹ̀bẹ̀ sí ní gbá mi. má bínú mi ò mọ́ mọ́ gba ẹni mo because baby, ṣe máa ṣe máa ń fún ẹ lówó yẹn lèmi ṣe máa ń kọ according to nǹkan tèmi dẹ̀ ti kọ sílẹ̀ owó yẹn ti wọ eight hundred and fifty five thousand bó ṣe wá jẹ́ fifty five thousand orí ẹ̀ ló kù ni òye mi. iye tó kù náà ni. o ní àkáǹtì mi o o ní ìdá ti sọ pé o ní àkáǹtì. mi ní àkáǹtì mi. ṣé o ń gbọ́ bóyá ń farabalẹ̀ mi ní àkáǹtì mi. kò lè g yẹ o. o bẹ n gbà mí sa. má bínú kò lè bọ́ yẹyẹ o lè tẹnu mọ́ gbígbá gbígbá gbígbá báwo ló ṣe náwó. ìkà yẹs. báwo ṣe jẹ ká. mo jí ìkà ni ẹ ìyàlá ìtẹ̀yọ̀dẹ̀ ni ẹ ìwọ wà jáde lọ wà lọ gbádùn ara ẹ ní ìta èmi á wà nílé màmá kásílẹ̀ ẹ wà tún wá dé màá sọ fún ẹ pé ìyàwó mi o ó yẹ ká jọ ṣe nǹkan o bàbá sọ fún mi pé ó rẹ̀. you lie you lie ìgbà bí ìwà ẹni ni mo máa bẹ̀ẹ́ pé kò ṣe ìjọ tí bá dẹ̀ ti wọ ọwọ́ kan ara mi màá yẹ explain fún ẹ wọn ló mi lọ sọ pé iṣẹ́ làbí jẹ ní ìgbà. ìkànnì ẹ ìkànnì ẹ sórí owó kan pariwo ni kan pariwo ni mo ti ná mo ti ná náà ni nǹkan tí mo fi nǹkan tí mo fi make ara mi happy òun ni owó yẹn. ok ìwọ ló ń gbádùn kẹ́mi máa náwó. ọ̀rọ̀ òṣìwọ́ ló sọ mo ṣiṣẹ́ mo ń fi ara mi ṣiṣẹ́ o sọ pé mo ló ń gbádùn iṣẹ́ tí mo ń fara mi ṣe mo wá kówó fún ẹ wá náwó mi tán o wá sọ pé mo ń gbádùn. ara òṣìwò ló ń fara ló ló ló ló ló ló ló ń ṣiṣẹ́. jọ iṣẹ́ wo ló ṣe sọṣẹ́ tó ń ṣe kí gbogbo ayé bẹ́ẹ̀ gbọ́ iṣẹ́ tó ń ṣe sọṣẹ́ yẹn sọ síta iṣẹ́ wo ló ṣe kí ni iṣẹ́ ẹ iṣẹ́ aṣẹ́wó ló ṣe yes aṣẹ́wó ni ẹ you are a sex hawker. bọ́sùn ṣáṣẹ́wó ni mí ni gidi aṣẹ́wó ni ṣaṣẹ́wó lórúkọ mi tó jẹ́ ni sẹ́sọ̀kà ni ẹ̀ onínàbì gidi ni tó ń ṣe. torí oṣù wà lè wí náṣẹ́wó ni mí. sex ọkà ah. mo ti kú o torí domestic violence o tún ti mú mọ mo kú o yé mo ti kú báyẹn. ṣiṣẹ́ ṣe wà ókè. ṣe wà ah, bí mo ṣe rí kọ́ ọ yí báyìí inú mi ti dùn o in a way kí n rí yín ṣe mọ̀ last time tájọ wà yẹn mo enjoy. <laughs> but eh, pípé tí mo wá pè wá síbí báyìí reason yẹn yàtọ̀ sí tọjọ́ yẹn are you getting me? Hmm, ó ní àwọn ọ̀rọ̀ kan tó sọ lọ́jọ́ yẹn tó trail me. I mean, oh, I, I was really flabbergasted, surprised in the real sense of it. Ìdí nǹkan tó jọ mí lójú yẹn mo ṣe invite wá síbí báyìí lẹ́ni. ajá fún ẹ nígbà tí mo ní kò jẹ́ ká lo tó ní ká lo condom ní ká ṣe flesh to flesh ó yarí kanlẹ̀ mo gbìyànjú láti persuade ẹ̀ but ó insist onírọ́ number one nìyẹn ó jọ mí lójú gan ṣó ti understand i mean. Uh, ìwà tó wù yẹn goes a long way láti ṣe ogun tó jẹ́. ó tẹ́ kí ṣe ogun tó ṣiṣẹ́ aṣẹ́wó la lè pè lọ́mọ burúkú honestly yeah mo sọ màá ti tún sọ. ìwà yẹn wá ṣó pé o belong to the class of ọmọ tó ń ṣiṣẹ́ aṣẹ́wó but wọn kì í ṣọmọ burúkú condition restriction kan lè gbìyànjú bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi ò yẹ jíjọ lójú yẹn lèmi ṣe wá pè pàbílẹ̀ mi kí ni gangan ló sún ẹ̀ sí torí pé mo rí pé o ṣe pẹ̀lú rí pé pé ṣe rí ọ̀rọ̀ tẹ bèrè lọ́wọ́ mi yìí ọ̀rọ̀ tó máa ń bà mí nú jẹ́ ni bẹ́ẹ̀ ni England èmi àti ọkọ mi wà for a long time but mi mọ nǹkan tó sún ọkọ mi dé Nàìjíríà mi ò ní ánsà fún reason tó fi wá sílé kò yé mi òun lèmi náà wá dúró wálé pé kí n tiẹ̀ wá mọ nǹkan tó wá ṣe ní Nàìjíríà. kí ló fi kúrò lọ. bẹ́ẹ̀ torí mi lè dá máa san mortgage gbogbo bills ọ̀hún yẹn ẹ ṣàmọ ọmọ àjọ ń pin san ni sómi yìí lè dá san gbogbo ẹ ni mo ṣe wá wò pé kí ni nǹkan tó rí tó fi wà ru ọwọ́ gbà tí mo máa délé mi lè padà lọ mọ́ èmi náà wá wò pé kí n jókòó sí nàìjíríà pẹ̀lú ẹ̀ o àtìgbà tá a dẹ̀ ti wà nàìjíríà ọkọ mi ò mú wọn kọ bọ̀ wálé rí kò níṣẹ́ lọ́wọ́ èmi náà wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ mi ò ríṣẹ́ ìyẹn ni ọ̀rẹ́ mi wá sọ fún mi lọ́jọ́ kan pé kémi náà bá nǹkan mi ṣe ló fi wá introduce mi sí iṣẹ́ tí mò ń ṣe yìí so kì í ṣe pé iṣẹ́ aṣẹ́wó jẹ́ nǹkan tó wù mí látọkọ láti ṣe mo dẹ̀ fi lọ́kọ mi ó fara mọ́. ó mọ̀ kó ń ṣiṣẹ́ yìí. ó mọ̀ in fact owó tí bá pa òun ni mo fi ń tọ́jú ilé ni mo fi ń tọ́jú àwọn ọmọ àtòun náà àmọ́ èyí tó wá dùn mí jù ni pé gbogbo ìgbà tí mo ń ṣe iṣẹ́ yẹn mo máa ń kówó fún ọkọ mi òun pé kó máa tọ́jú ẹ̀ àmọ́ irọ́ ni ọkọ mi ná gbogbo owó yẹn ni nǹkan tó sì jẹ́ kí n máa ṣiṣẹ́ yẹn di ìwòye nìyẹn. sorry a husband is ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù ó pàdé èèyàn o honestly pípàdé tó pàdé mi ó pàdé èèyàn ó yìí mọ̀ mi rárá o honestly ìrẹ́fẹ̀rẹ́fẹ̀ lóyìnbó mi máa padà jẹ́ kó mo ròyìn tí mo jẹ́ ṣùtìgbọ́ máa bẹ́ẹ̀ wá ṣe iṣẹ́ gidi gan even iṣẹ́ tó máa ju qualifications tó wù kó lè kó lè possess ah. máa wá fún ẹ with good salaries ah, honestly. àdúpẹ́ ò ah, ṣe o. such a beautiful girl tara oníwà akílódé ọkùnrin wo wà nìyẹn ẹ jẹ́ má bèrè kankan lọ́wọ́ ẹ ẹ jẹ́ ń bèrè kankan lọ́wọ́ ẹ jọ̀ọ́jọ́ ẹ mo mo mo fọlọ́wọ́ bàbá ẹ ṣé wàá gbẹ ọkàn tó kù tí mo fẹ́ bèrè yìí ní àpágbọ̀. mo sì jẹ́ kí n jókòó ẹ̀ èmi tó ń wò yìí wíjọwà ni mí ìyá mi tó kú àbúrò ló kú sí kẹ́mi tó padà wá sílé gbogbo àwọn ọmọ mi ọ̀hún lọ́wọ́ so single parent ni mí àwọn ọmọ mi some of them wọ́n like láti wá síbí but there must be a mother figure kí tó máa ní kọ́ máa bọ̀ mí báyìí so torí olóhùn tó bá lè jẹ́ ìyàwó mi honestly ìyàkùn jẹ́ ọmọ láyé yìí i'm sorry nípa ti ìyàwó yìí tó kan àmọ́ mo mo nífẹ̀ẹ́ ọkọ mi gan mi ì lè fọkọ mi sílẹ̀ we've been through thick and thin. ṣé ṣe kán ló ń gan fún how can you love such a such a man he is is for God's sake he is not a husband irú ọkùnrin wo ni ẹ báwo máa ṣe máa fi ìyàwó náà máa ṣiṣẹ́ aṣẹ́wó kó máa lè ṣe kó máa kó wá fún mi owó ṣe bọ́ síta kó máa lè ṣe lébra You must be stupid man mo hate àwọn ọkùnrin tó máa ń fi ìyà jẹ obìnrin ó fi ìyà ẹni if you don't know honestly ó fi àìjẹ́ ni how can they treat you like that màá lọ ṣiṣẹ́ aṣọ wàá pọ́ wá wàá máa kó wá fún àwọn àtúwọ̀n máa ná he is a stupid fellow mo sọ ni o irú love ló wá ń process gbogbo blomblomblom claim gbóni fún yẹn àwọn akọni love such a man sori ti pé o gbàtọ́ ní love ọkọ yẹn náà èmi mọ̀ pé kò tiẹ̀ easy náà kò easy náà o lè kọ̀ délé kan sọ pé o gbà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà mo mọ̀ pé with time ọ̀rọ̀ tí mo sọ ayé ẹ ẹnu fẹ́ tí mo dàkọ́ apàdà yé ẹ about jọ ọkọ ẹ̀yàn ṣọkọ o òun claim kó love èèyàn òun òun love ẹ̀wọ̀n nìkan lòun love ẹ̀ nìyẹn one sided love nìyẹn and it's not good it's not good for you ah ah ọmọ tó máa ṣẹlẹ̀ fún mi ní account number ma transfer ah, àwọn owó kan síbẹ̀ ó ń ṣe tó yẹ kí ìyà jẹ o mi ò lè ní jẹ́ kí ìyà jẹ. thank you ma transfer owó fún ẹ jọ̀ọ́ má bínú torí Ọlọ́run. látẹ̀kọ̀ ọkọ̀ mi mo understand mo sáré ọwọ́ zu owó yẹn náà. ẹ àdéhùn wa. jọ̀ọ́ má bínú torí bóyá wà yín sìn fifteen k ló wà níbí. fifteen thousand. ẹ ní sùúrù ah, ah, náà. out of forty thousand nígbà wo ló ṣe wọn ṣe báyìí mi ò ń ṣe mí ilé gbá o. Ah, ní sùúrù ní sùúrù fifty thousand báwo sórí mọ̀ọ́sì pọ́ọ̀tì làjọ sọ ẹ bọ̀kan tó ṣẹlẹ̀ báwo ni owó yẹn ikú máa pa ẹni Ah. Ah. Ah. ó ṣe á mo fura sí ẹ náà ìwọ rò kó smart èmi mo máa smart ẹ nígbàgbà so aṣẹ́wó lásán látọ̀ yìí ni wọ́n kọ́wọ́ mi fún olórí burúkú. ṣàgùn búgò ṣàgùn búgò kí ni iṣẹ́ ẹ ẹbí iṣẹ́ kan náà lájọ ń ṣe so kí wàá ní. jókòó jókòó ẹjẹ ṣiṣẹ́ kan náà ṣiṣẹ́ kan náà àbólórí burúkú yẹn. má sọ̀rọ̀ ah. má sọ̀rọ̀ mm, mm. ọ̀rọ̀ máa wò ó tiẹ̀ o orí ẹ̀ ti dàrú. mo mọ̀ bí a ti wọ́n náà. torí ọba dàrú ni òun ni wọ́n ti kó máa disgrace èmi èmi. àmìwà àbólórí burúkú yẹn tó ń lọ́wọ́ tó ń ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa nínú bẹ̀ẹ̀mí we can settle it in the house. sórí lọ́wọ́ yìí iṣẹ́ tí mo ṣe ti gbà kí di new start ah. mo ti di new start mo mọ̀ mọ̀ mo mọ̀ mọ̀ máa gbé òye lórí bí wọ́n máa kí mi pé. orí ẹ̀ ti yí torí ọba yí òun ni máa ṣe bí wèrè bí. èmi orí ẹ ti dàrú wá aṣẹ́wó tó ti aṣẹ́wó ni ẹ ẹni tí mo ti bímọ gan mo ṣì set ìwọ wọn káwọn mi fún lórí burúkú yìí ó lọ sáré o tún lẹ́nu sọ̀rọ̀. sori ti bá mú ẹ. ṣé màá pẹ́ mo lọ kírìmù tó bá wọ tára mi bá pọ̀ tí máa mú ẹ tí máa mú ẹ sórí hospital á kún ẹ ah. sórí àwọn tó kù fún ẹ ní ẹbí wọn á wọ ẹwọn nírí ẹ. ẹ ló sọ ọ lórí àmì ẹ̀ wà lára ẹ̀ jẹ́wọ́ sọ̀rọ̀ kan fún ẹ ṣọ́kì bí yóò ṣe lóyìnbó kí yóò lè ṣe pé obìnrin náà máa ṣe gàràgàràgàrà fọkùnrin irú táwa yìí wo máa fi nínú tu tiẹ̀ ṣe. ọwọ́ rí nǹkan tí mo máa ṣẹ̀wọ̀n pátápátá máa fún mi láti imprisonment máa ṣe máa ṣayé mi bẹ́ẹ̀ máa jáde máa pa dànù. wàá pa èmi wàá pa èmi. àlà tó bá ti bí jẹ́ ìra kó wọnú lé yẹn ṣé ìwọ kò bọ̀. orí ẹ ti eh, eh. dàrú bóyá tí n bá bá inú ilé òkú ẹ ni màá fi ránṣẹ́ sílé yìí. lórí burúkú ọmọ. ìmájì ìmájì orí gbogbo kan tó ṣẹlẹ̀ báyìí nígbà tí èèyàn kó owó fún ẹ mo kó owó fún ẹ pé gbà ó wọ́n ti ṣe kọ́ gbẹ̀sápò náà kó tó máa complain yorùbá tí wọ́n sọ wípé àkọsápò èèyàn kọ́ owó ṣòro borí wọn ò pé ni ọ̀yọ́ ló wà ọ̀yọ́ ló wà bébí ṣe wà yìí ìṣòwò wọn tí mo lè ṣe o ire o ire o. nítorí mo ṣàrìsò wọ́n láṣẹ́wó ni mí mo ṣiṣẹ́ pay as you go money for hand back for ground wọ́n láṣẹ́wó ni mí wọn naṣẹ́ òní mi paraku. kí ló dé. Ah, ah. ìyà jẹ mí. Ah, ìyà. tábà bẹ́ẹ̀ ṣe ń pariwo yẹn tábà bó ṣe bo etí mi etí mi ṣe hó. irọ́ ni. ọkọ mi fi ìyà jẹ mí. wọ́n ló jìyà ó ló gbọ́n ta ni tíjà tó kọ ẹ mo ti wá gbọ́ báyìí ó lù mí nínú bàrá ni. that non-entity. bẹ́ẹ̀ni that idiot. ó fi ìyà jẹ mí nítorí àwọn sereko díẹ̀ tó ń kú kiri ó disgrace ni ìwé yẹn sọ̀rọ̀ yẹn sè etí mi yẹn ni ìgbọ́kàn tẹ̀ sáfìtẹ́ bá sọ síbi ó rẹ́ mi gbogbo ọrùn mi. gbogbo nǹkan tí mo ti sọ fún yín tẹ́lẹ̀ tí mò ń sọ pé rárá ojú yín báyìí mo ń sọ fún yín pé mo ti ṣetán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni ni mò ń sọ báyìí bẹ́ẹ̀ ni nítorí àwọn ọmọ tí mò ń torí ẹ̀ yìí tó bá pa mí tán ìyà ìlọ́po ló máa jà wọ́n mọ́ mi bẹ́ẹ̀ ni ẹjọ́ torí ọlọ́run. definitely irú eléyìí ẹranko ni ó máa fi yà jẹ wọ́n. but but dúró ká tó wá padà sí orí pé o máa fẹ́ mi definitely you gonna marry me i'm gonna marry but there is one thing a máa lọ fi yà jẹ bọ̀bọ̀ yìí jẹ́ ká lọ gbé dọ́tí ah. idiot. ẹ bá mi fìyà jẹ ẹni sùúrù gbogbo owó mi tí mo kọ́ fún gbogbo ìpátá ló ń ná fóbìnrin ó tún ná mi lé lórí ẹlẹ́dàá mi á dáa <laughs> ẹ wo orí fọ mi. inú dé mẹ́rin yìí máa fi àjò obìnrin ẹyin sórí as a military man i i misfit military man tó bá fi àjò obìnrin àwọn kì í fi àjò obìnrin rárá rárá and i can't stand it kí ọkùnrin máa fi àjò obìnrin i just can't. a gbọ́dọ̀ lọ fìyà jẹ bọ̀ bọ́ yìí kò go scot free báwo ni ìyọ̀ṣẹ́ máa obìnrin báyìí it's it's it's it's not done. ewu ẹ ṣàjẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ má yẹ ká fi ìyà kankan jẹ́ o èmi fi ẹlẹ́dàá mi ó máa da fún ẹ fi ilé ẹ̀jẹ̀ kó máa lọ èmi ni kẹ fẹ́ kẹ ṣe mí láàánú ẹ jù ẹ má jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ mi. tó bá jẹ́ tìyẹn ni fìbẹ̀ yẹn sílẹ̀ o àwọn ọmọ ẹ ìyàwó lè jẹ wọ́n láyé ìyàwó tá a bá fẹ́ là kí n fẹ́ ọmọ ẹ èmi nífẹ̀ẹ́ wọ dénúdénú ni mo dẹ̀ máa fẹ́ràn ọmọ ẹ even tó bá mind máa adopt wọn but but but wait yeah, wait darling there is one thing o gbọ́dọ̀ kọ́dọ̀ divorce first step nìyẹn before any other thing. gbogbo kọtẹ bá ní kí n ṣe ni mo bá ṣe. get yourself separated legally from him after that everything abẹ́rẹ́ sí ni máa lọ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ máa tọ́jú ẹ̀ even tó bá mind mo lè adopt àwọn ọmọ ẹ̀ gan kọ́ change orúkọ wọn sórúkọ mi yes. so tó bá ti lọ ṣe lọ ṣe processing ló ṣe máa divorce yẹn náà tó bá ti parí yẹn a máa lọ a máa kó gbẹrù yẹn pátápátá to the last bit. gbogbo nǹkan tó bá fún ẹ̀rà pátá ó máa point ọba nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fún mi a máa pack gbogbo ẹ̀ tó bá fẹ́ kó ẹrù ẹ̀gbọ́n ká kó gbogbo ẹ̀ and then just strip him naked. ok ẹ jẹ́ ká gba room sí bí ibà kí tí ẹ kọ́kọ́ rí láti dọ̀yà ẹ ti jẹ́ bí jù. <laughs> nítorí mo ṣàrìsò wọ́n láṣẹ́wó ni mí. mo ṣiṣẹ́ pay as you go money for hand back for ground wọ́n láṣẹ́wó ni mí wọ́n láṣẹ́wó ni mí paraku. ṣé mo jẹ́ sọ́nà lè ṣe báyìí ṣá tó ní divorce letter òun ò ṣe mọ́. Ah, mo ti sọ̀la. So Mujisola Jiun, you know I love you so much. I love you. I said I'm sorry. Ah. Ah! God. Oh kò bánu sọ má bẹ nìyẹn sọ bánu sọ má bẹ nìyẹn sọ o. Dísọ́lá Dísọ́lá bí ẹ kò ṣe báyìí fún mi ẹ kò ṣe báyìí fún mi ooo ah. mo ti fẹ́ bẹ̀rẹ̀ God mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ah. ah. Ah. Ah. Oh. Oh. <laughs> I'm sorry. Mojisola, I love you. I love you, Moji. I love you so much. Oh. <laughs> Oh. Oh. Oh. Oh. Oh mi ti fún ara mi ṣe ara mi báyìí mo ti fún ara mi ṣe ara mi gbà. Ah, mo ti fẹ́ láà I love you I love you I love you I love you mo ti fẹ́ láà I'm sorry I know I've loved you please mo ti fẹ́ láà. bínú ọlọ́run wá jẹ́ kárí. ọkọ mi káàbọ̀ bó o lọ́hún bó o lẹ́yẹjú gbogbo ọ̀rọ̀ sí. òun mú nǹkan gidi dání o gbọ́dọ̀ pààrọ̀ fún mi. kí ló ṣẹlẹ̀. ṣe rí ilé ẹjọ́ ti dájọ́ wọ́n dẹ̀ ti tú èmi àti mọ́tòsọ́lá ká wọ́n ní kó ní kálukú máa lọ́n lọ. àwọn ọmọ wa ń kọ́ bolokún ọ sí. ọmọ ọmọ wọ́n ti kọ́ ọmọ fún wọn ní kí mọ́tòsọ́lá máa lọ ṣètọ́jú wọn wọ́n ní pé torí mi ò níṣẹ́ gidi lọ́wọ́ láti lè tọ́jú àwọn ọmọ so wọ́n kọ́mọ fún mi òun náà kọ́mọ fún. ṣé ọ̀sọ́pọ̀ oníyà ni ṣé wò ní lè tọ́jú ọmọ ni <laughs> ẹ ẹ wá gbà mí bí olówó bá wá gbàyàwó ọ̀lẹ ṣé wọ́n tún gbọmọ ẹ̀ mọ́ ni òkè òkú ló kù sáré bàbá ọmọ lọ́lọ́mọ àwa látàlọ́mọ wa. ṣé èèyàn bá ìjọba jà kó jàre bọ̀ ẹ wọ́n ti dájọ́ wọ́n ti dájọ́ nìyẹn. orí ìjọba lọ́dàrú orí wọn ò pé ni ṣé ẹjọ́ gidi wọ́n wá dáhùn ṣẹ́jọ́ gidi wọ́n dáhùn

ṣe tọ́wọ́ àkànnù kò ní jẹ mọ́ kò burú. ibi mbẹ nínú ìmọ̀ràn aláǹgbá dàkúndélẹ̀ a ò mọ iye tí inú rú o. ẹni bí mbẹ. àǹtí mi ni mo mú wá sọ́dọ̀ ẹ̀ wọn ò mọ̀kọ́mọ̀kan nǹkan kan ò yé wọn mo ti wí wí wí wí wí ẹnu mi ti fẹ́ẹ́ bó ìyẹn ni mo ṣe ní kí n mú wọn wá sọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí ọmọ ẹyọ kan ni wọ́n bí ọmọ ẹyọ kan tó bí náà kò sí nílùú yìí o ìlú òyìnbó ló takú sí àtàwọn ọmọ tí yẹ wọn ò mọ ọmọ ọmọ wọn bó ṣe wà bọ́n bá ṣe àárẹ̀ èmi náà ni máa mójútó wọn pẹ̀lú àìní kọ́bọ̀ mi lọ́wọ́ ni màá máa gbé wọn màá máa ṣe ni màá máa mọ̀ ìyẹn ni mo ẹ ṣàlàyé ń tẹ. ìbọ̀rọ̀ náà ló ń sọ ìbò tí làbúrò mi wí ẹ wò tí n bá bárẹ̀ àárẹ̀ báyìí wàhálà ni òun náà ni máa tọ́jú mi mo tiẹ̀ ṣe kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọn mọ̀ pẹ́ lẹ́mìí ò ní gbà kọ́nà wọn tó dà ń padà ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi bọ́ mo ń wò ṣe wálé ni kẹ́ ẹ bá mi ṣe ẹ dákun mo mọ̀ pé ẹ lè ṣe o ẹ ṣàánú mi arúgbó ara mẹ́bí arúgbó ara mẹ́bí ọpẹ́ kí n tó rọmọ bí. ìyá ọmọ yín ni ẹ̀yin lẹ bí. èmi mo bí <laughs> mo pẹ́ tó bí gan. ọ̀dà ẹ wá fẹ́ kọ́ wálé láti ìlú òyìnbó. kọ́ wálé <laughs> wàhálà ìpọ̀. ọ̀dà yóò wá àwọn aláṣẹ kù ọba mi ṣe yóò wá o ìyá mi ẹ pẹ́ fojú kan máa yín. mo fẹ́ fojú kan kí n pé mo ti fojú kan. ẹ pé ọmọ mi ó ti dé ọmọ mi káàbọ̀. ọmọ mi káàbọ̀. ẹ kí aago oríire kí n ẹkíra ikú oríire mo dúpẹ́ mo kú oríire. èmi ni ẹnìkan kankan ifá mẹ́yìn àwòrè òdùbúlẹ̀ ṣaagun tí fàyàjọ́ pẹgbẹrin pa lóòjọ àfògèdè pẹgbẹ fàpálàlà èmi lẹkùn orí òkè tí pẹran wẹ́wẹ́ ìsàlẹ̀ bọ́rí ajé fàtàrí dagbada ìpẹ̀lú lóòjọ àkókúta tó forí ṣọlẹ̀ tí ọgbọ́dọ̀ farapa ẹni rírì mi ò jẹni mímọ̀ ìyá ṣe rí àwòrán rẹ̀ fọ́tò ọmọ yín. ọ̀pọ̀ nílé ibi bá mọ̀ fẹ́ béèrè rẹ̀ ni wọ́n kó wá ni. tí fọ́tò rẹ̀ bá débi tí n bá pè láàárọ̀ yóò dé bíi lọ́sàn-án bá jẹ́ pé alẹ́ ni mo bá pe ọmọ yín òru ni. ẹ má jẹ́ rìnrìn òru toró òru ọ̀mẹ́ ni ọ̀wọ̀ ẹ dákun. ìyá ẹ fọkàn ara yín balẹ̀ yóò wálé o tí n bá pe ọmọ yín tí ó wálé kẹ́ ẹ fún mi wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fọkàn ara yín balẹ̀. sẹ́rí arábìnrin tó mú yín wá sọ́dọ̀ mi <laughs> wọ́n mọ̀ mí dáadáa mm, kò dìgbà téèyàn ṣe lọ rèé gorí àga kó lè ga ewé ń bẹ ògùn wa o ah yá mi ẹni tó bá sọ pé kò sáyé kò ní kí n sọ fún un pé kò ní dáa fún un kò sì ní da fún nítàn òun ẹni tí n bá ní kò ní dáa fún kò ní dáa fún ẹni tí n bá sọ pé yóò dáa fún yóò dáa fún ìyá mi àjẹ́ èmi gangan àjẹ́ ọmọ mi àjẹ́ àpèjẹ́ là àpò onírú àpèjẹ́ là àpò oníyọ̀ ẹ gbogbo ewé tí n bá ti pè yọ̀mọ̀ jẹ́ mi ẹ lọ rè mú fọ́tò ọmọ ìwà tẹ́ ẹ bá mu dé tí n bá ba sọ̀rọ̀ yọ̀ wá o ẹ fún mi ní ẹgbẹ̀rún méjì àtààbọ̀ ẹgbẹ̀rún méjì àbọ̀ seventeen thousand five. bẹ́ẹ̀ fẹ́ ju bẹ́ẹ̀ lọ. àbọ̀ pọ̀ ju kí n dín inú ẹ̀. owó tí ẹ má. Ah. kẹ́ni ń pọ̀ pọ̀ ju bẹ́ẹ̀ lọ ẹ̀mí mi gbé hmm. owó wà. owó wà lọ́wọ́ wọn ọmọ ni ò wálé. ìyá mi akálàmàgbé ló béjì òyì gbẹ̀gì ló bòrò ọ̀kan bí ló bí ọ̀kọ́hùn mi ọlọ́mọ inú òní bí ọ̀kan bí kò pa ọ̀kọ́hùn mi ọlọ́mọ ọmọ rẹ̀ jẹ́ hmm, ẹfọkànbalẹ̀ hmm. àdó gbádùn mi bẹ́ẹ̀ awo wọnú awo àfọ̀rọ̀gùn lóògùn ọ̀rọ̀gùn ni a fi lo àdó ọ̀rọ̀gùn ni a fi lo àtàrí ọ̀rọ̀ bójì la fi lò kú ọ̀rọ̀ kórìtà mẹ́ta la fi ọ̀yà ọmọ yìí ọmọ sáré tètè bọ̀. kí ló wá dé tẹ̀sí ṣe irú tẹ̀ ṣe yìí ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹni tó bá ti wà nílùú ọba tá a bá fi oògùn farú ẹni bẹ́ẹ̀ wálé torí ìfẹ́ tara ẹni ara wọn yìí yà ọpọlọ òun kì í pé. pásítọ̀ èmi náà kọ̀ àbúrò mi ni mo ran àbúrò mi mo gba àbúrò mi ọlọ́mọ méje tó bímọ méje tó pẹ́ méjèèje kan ò gbé kan ó lè má rí mi lọ́dún kan hmm. ó ní mo gbà mọ́ná rẹ kódà ní owó tọmọ mi bá kó wá ni mo ti máa fún lówó tí fi rè ra ń jẹ ẹ́ lé n ò mọ̀ pé bí ó ti ṣe fún mi ni olómù lọ ilé olóògùn ilé olóògùn tó wá mú mi lọ jẹjẹ mọ̀ pé ibẹ̀ ni ẹ ti ṣiṣẹ́ fún wa n ò débẹ̀ rí o iṣẹ́ tí ẹ ṣe fún wa ń gbà bó tó padà lọ bẹ̀ pé tójú mi ń rí rè oníṣègùn ní kò sí tó ń lè ṣe tó ń bá ẹ ṣe nǹkan kan yóò burú jù bẹ́ẹ̀ lọ ni ni mo bá ti bá máa pé irú àìwádé àyè ni bá wà. sẹ́yìn náà wàá rí i pé ìgbésẹ̀ tẹ́ gbé ó já ju yín lọ́wọ́. bẹ́ẹ̀ ni. Ah, ah. bíbélì ó sọ nínú ìwé Rome orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti gbérù ìgbésẹ̀ tẹ́ gbé yìí wọ́n ń ṣe ìfẹ́ tara wọn wọ́n ṣe ìfẹ́ ti Jésù Kristi Olúwa wa ègbé sì nìgbẹ̀yìn rẹ̀ ah. bẹ́ẹ̀ ni ṣe rí mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan dájú ìyá wa ohun tó bá bàjẹ́ lọ́jọ́ kan ó lè má ṣe é túnṣe ní ọdún kan o ṣùgbọ́n ọlọ́run tí mò ń sìn jésù kristi tí mo gbẹ́kẹ̀lé mo mọ̀ wípé a yọ wá kúrò ní ewu yìí a máa kún fún àwẹ̀ àti àdúrà a gba àwẹ̀ a dẹ̀ gba àdúrà torí pé àdúrà lọ̀pá kristẹni láti bá ọlọ́run rẹ̀ ìyá wa ẹ̀dìjọ́ ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù. àmín ní agbára ẹ̀jẹ̀ jésù olúwa ọlọ́run alààyè ẹ̀yin lọ́ba tí ń tú orí ẹni tí ò sunwọ̀n sílẹ̀ olúwa nínú ìṣòro tí ọmọ yín wà yìí ah, ẹ̀mí ọ̀run ẹ wá sílẹ̀ olúwa ẹ wá sílẹ̀ olúwa bá ti ń dáwọ́lé iṣẹ́ yìí ẹ̀mí ọ̀run ẹ ká gbogbo ní ìkẹyìn ní ìkẹyìn ká fi ògo fún orúkọ yín kí ìjọba ọ̀run kó jẹ́ tiwa jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kárí ló ṣàdúrà tinútinú ọlọ́run wá jẹ́ kárí. kámárì ló ṣàdúrà orí àwọn ọlọ́run wá kú jẹ́ kárí. so o ti rí gbogbo àyíká báyìí. no no no no this, this is massive this is massive mo bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín máa ń jẹ́ ṣẹ́rí mi ò lè dúpẹ́ tán lọ́wọ́ yín ṣé táwọn ọmọ mi tẹ fi sí skul gidi ni àbí tí gbogbo oore tẹ ti ń ṣe fún mi látìgbà tẹ ti bọ̀ mi You've known me in a short while and you turned my life around. Thank you for all you've been doing. Mo ṣe mo Come on darling, I kì do dúpẹ́ ara ẹni ìrẹ́ báwọn Yorùbá ṣe máa ń sọ. Kí ni mo wá ti ṣe fún ẹ? Ṣòro àwọn ọmọ tó ń sọ yẹn, àwọn ọmọ ọmọ mi Remember I told you that by the time I finish with you, ah, wàá going to be èèyàn. Ah, I'm <laughs> not done nothing. Mo <laughs> ṣe bẹ̀rẹ̀ ni you say about àwọn àwọn ọmọ yẹn tó máa ṣe education wọn yìí tí mo fi wọn sí ìtàn tó máa fẹ́ further i'm taking them abroad straight away. for real oh yeah. Ah, ṣe mo dúpẹ́ ah, mi mọ nǹkan tí mo lè sọ kọ́lọ́hún tẹ̀ ti gbé yé pàdé mi níbẹ̀rẹ̀ ayé mi instead tí mo ṣe lọ waste time ara mi emotion owó everything lọ́dún lórí kó tí mo fẹ́ gbà. bá a ṣe kọ́ ni àṣé lóòótọ́ ni pé téèyàn ò bá jìyà kò lè jọrọ̀ àti pé borí bá pẹ́lẹ̀ àdìrẹ wọ́n tún wá sọ pé téèyàn ò bá nínira kò lè gbòmìnira. ọmọ honestly uh, thank you so much ẹ ṣe mo mo dúpẹ́ i am the happiest person today. thank you so much. amen thank you so much. Ah voice ni eh, <laughs> honestly i like it the painting especially bíbá although the muma ó ti miss touch obìnrin. ènìyàn ò sí mọ́ ènìyàn kárẹ́ ní bá rìn ló jẹ́ kú i don't like as this place do. you know they clean am well well o. sorry ma. you are sorry ma. you are sorry all this small small grass for here you go remove the glasses i don't want to see him. or you want make a report you to oga. Uh, no no ma wẹrẹ tẹrẹ kó dara ni we do it ma. make sure say you do am. yes ma. ma madam eh? no problem ma. take care of this environment. Oh, yes, ma. and anything any small fly remove am. yes ma. everywhere. all right ma. all right ma. Hey, okay did they look there nítorí mo ṣàrìsò wọ́n láṣẹ́wó ni mí. mo ṣiṣẹ́ pé àsìkò mo ní fọ àwọn akẹ́kọ̀ọ́. ìbúlẹ̀ lọ ìbúlẹ̀ ah, lọ ṣẹ́ni ẹ bọ́ síbi ẹ bọ́ síbi ẹ bọ́ síbi kẹ́ ẹ bá kọjá bẹ̀rẹ̀ n bá gé orí yín ẹ bọ́ síbi ẹ̀yin ẹ̀yin máa mi ẹ̀yin báyìí tèmi jẹ́ ẹ̀yin fi oògùn fa ẹ̀mí wá sílé àbí máa mi ìṣẹ́ níbẹ̀ ṣe wà yìí ẹ̀ ní kú re o oh, ẹ fẹ́ kúure àbí tẹ bá wá kúure ẹ ní sunre ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín jẹ́ sunre ẹ ẹ ní sunre òótọ́ mo sọ fún yín yẹn ṣé ní bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti bà iye tèmi jẹ́ èmi náà mi wà ní lajú mi lẹ̀ kẹ́ gbé ayé yìí now ẹ ní only one option gbẹ̀rẹ̀ kẹ́ ẹ máa dá mi lóhùn sí ṣé ń gbọ́ mi. mo ń gbọ́. now mami nínú kẹ́ ẹ kú kí n wà láyé kí n sìn yín kí n gbẹ̀yìn yín àbí kí n pa yín kí n para mi ah. kó mo má kú gbẹ̀yìn rárá rárá ẹ mú kọ́ni méjì. ọkọ mi òòrè ayé mi báyìí ìmọ̀ràn mọ́gbà ìmọ̀ràn mọ́gbà ló yíwọ́ mọ̀mọ́ pẹ́ ní ojú ẹ̀ bá fọ́ òkàn láti fọ́wọ́. ìmọ̀ràn ẹ ló máa pa yín ìmọ̀ràn ẹ ló máa pa yín wọ́n sì bẹ̀rẹ̀ yín fún mi ìyàwó èrè ìmọ̀ràn ẹ ló máa pa ẹ́ ṣẹ́ni bẹ́ẹ̀ ṣọ́ọ̀yì tí n bá bẹ orí màá bẹ mọ́ṣí àyí ni tí ẹ bá sá lọ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ lọ fi ọ̀rọ̀ lọ àwọn èèyàn wọ́n wá fọ èmi wá sílé àbí lẹ́mi kò sí nǹkan tẹ́ bèèrè lọ́wọ́ mi tí mi kì í ṣe fún ìwòyà olórí burúkú yìí bẹ́ẹ̀ni màá fún ẹ lówó mo mo kọ́lé fún ẹ ah. kí lẹ́sẹ̀ pé ẹ fẹ́ tí mi ṣe fún yín ẹ sọ fún mi kò sí àbí ẹ wá wò pé the next thing tẹ́lẹ̀ ṣe ni pé kí ẹ fo oògùn fa èmi wá sílé bẹ́ẹ̀ ṣe wá wà yìí oògùn tẹ́lẹ̀ fa èmi wá sílé yẹn òun ni màá fi pa yín torí pé tẹ́ ẹ bá gbé ayé tẹ́ ẹ bá gbé ayé ọ̀run yín ò ní dáa. ọkọ mi kí ẹ ṣẹ́jú èmi náà n ọmọ pẹ́ ní títí ẹ̀ bá dà kọ̀ yẹ kó bá fọ̀rọ̀ lẹ́ni tí ọ̀dà <laughs> o ó ṣe ọ̀gá rántí mi bẹ́ẹ̀ ni bọ̀ máa ń kó rántí wọ́n máa fi hàn pé wò mí tọ́mọ mi tún ìrẹsẹ̀ ní àṣẹ lọ́mọ kan títí ẹ̀ bá dà àti kó yẹ kó bá rojọ́ fẹ́ lọ́mọ méje táyé rẹ̀ ti bẹ̀rẹ̀. dákẹ́ dákẹ́ ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń sọ lẹ́nu bẹ́ẹ̀ ṣe wà yìí ikú ni èrè ẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo sọ fún yín. fọlọ́kọ̀ kókóra rẹ̀ níjànú. ẹ bá mi sọ fọlọ́kọ pé kó bánú sọ kó bánú sọ má bẹ nìyẹn sọ bánú sọ má bẹ nìyẹn sọ o. ohun tó ń dùn ẹ nínú ohun tó ń gbé ẹ nínú bánú sọ má bẹ sọ o. yára láti gbàmọ̀ràn lọ́ra láti lò mọ̀ràn. ọ̀pọ̀ aláǹgbá dákun délẹ̀ a ò mọ èyí tí inú rú o. ire ń bẹ nínú ìmọ̀ràn ibi ń bẹ nínú ìmọ̀ràn. ọ̀pọ̀ aláǹgbá dákun délẹ̀ a èyí tí inú rú o. ẹni bí ń bẹ nínú ènìyàn ìkà ń bẹ nínú. ènìyàn ò sí mọ́ ènìyàn kárẹ́ ní bá rìn ló dẹ́kun o. ẹṣin ọba ló já lọ àwọn méjì ló ń wá kiri kárí ń bá ọba wa ká má rí ń bá wa. kárí ló ṣàdúrà tinútinú ọlọ́run wá jẹ́ kárí.